ìyàwó sílẹ̀ ọlọ́ni wa ń tọ́lákótó mọ́ wọn nínú ẹni ọ̀pẹ̀lẹ̀ ẹni tẹ̀lé sí wọn ọkọ̀ tọ́lọ́kùn lẹ́hùn ní fẹ̀rẹ̀ bọ̀ ẹni sọ̀nà tọ́lọ́kùn إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوه أقرب للتقوى ولا تنسوا ترى الفضل بينكم إن الله بما تعملون بصير اللهم بارك nínú ayé tó síwájú ó ti ṣe àlàyé fún wa nípa akínújọ́ra yẹn lórí ọkọ èyí tó kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ọkọ ìyàwó rẹ̀ sílẹ̀ sí síwájú kó tó di pé ìbálòpọ̀ kan wáyé láàrin wọn ṣùgbọ́n kò sí sọ pé iye báyìí pàtó ló fẹ́ fún ìyàwó òun ní sọ̀dá àpè ọlọ́run bá sọ sí ìfi ọ̀ràn yẹn bẹ̀yẹn òun náà ni múta ó fọ owó gbàmọ́bínú owó òdùnní nínú ló fún yàwó yìí báyìí ọlọ́run ti lẹ́nu tó ní òdiwọ̀n abótú tó ní olówó gbanábìnrin tiẹ̀ ẹni tí ò ní tó nǹkan ìwọ̀nba agbára rẹ̀ ti ma lówó gbanábìnrin tiẹ̀ náà ma ṣùgbọ́n níbí ọlọ́run bá wa ó ń ṣe àlàyé òfin èyí tó rọ̀ mọ́ kápò obìnrin sílẹ̀ síwájú ká tó bá ní nǹkan kan pọ̀ àkọọ́lẹ̀ kò yìí tí ì wọlé ṣùgbọ́n àti sọ pé ibà ìlàbùn ní sọ̀dá pé àti pé ibà ìlàbùn ní sọ̀dá pé ṣùgbọ́n ìyàwó yìí ò tí ì wọlé lámbọ̀tìbọ̀ sí pé nǹkan tẹ̀ ṣẹlẹ̀ láàrin wa kí ni dá fún un yàtọ̀ díẹ̀ pẹ̀lú obìnrin tó ṣáájú àwọn méjèèjì ti wọlé ṣùgbọ́n ètò ṣáájú náà ti sọ pé báyìí làwọn fún sọdá sí eléyìí ní ìsìn ẹ̀yìn ìsìn fúnra yín ti sọ pé báyìí ni wọ́n gbà ṣùgbọ́n kò sí ìwọlé tẹ̀sí kọ́lẹ̀ ọlọ́run ni wọ́n ń tọ́lákótó náà ń nàmì kọ́lẹ̀ ń náà kọ́lẹ̀ sọ̀rọ̀ tó ń lẹ́wọ̀n. كنا فريضا ọlọ́run tẹ bá kó àwọn obìnrin yín lẹ̀ síwájú kẹ tó ní ìbáṣepọ̀ kan pẹ̀lú wọn. ṣùgbọ́n ẹtí kọ̀tẹ́ fọ̀ wọ́n lẹ̀ ọwọ́ ayé ni lẹ́yìn fífẹ́tẹ́ fẹ́ wọn lórí pé iye báyìí lẹ́ẹ̀kan ní sọ̀dá àpè owó fẹ́. فنصف ما فرضتم ọlọ́ni ajẹ́ pé ìdajì ń tẹ ìbùkún ẹ̀fún atẹ́lẹ̀ lẹ́fún wa ní ìsìn. kótó di pé ìyàwó wọlé ọkọ ọlẹ̀ ìgbà tí ẹtì fi ń naira ọwọ́ àkọọ́lẹ̀ kò tó kó délé ajẹ́pẹ́ two thousand five hundred naira. ó ti sàdé pé fifty thousand ló fún ajẹ́pẹ́ twenty five thousand naira ní ọgbà ìsàlẹ̀. ìwọ ló ní ten thousand naira ló fún ní sọ̀dáàpẹ̀ ọwọ́ àkọọ́lẹ̀ kò tó wọlé ajẹ́pẹ́ five thousand thousand naira ló fún ní ọlọ́run ní sọ́ọ̀nì fún máa bọ̀rọ̀ tún ìdajì ń tẹ bùpẹ́ fún wa lẹ́ fún wa ní ìsìn tó bá fẹ́ kọ̀ wọ́n lè kàn tó wọlé. إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة ń sàmójúkúrò fún yín pé àwọn ọgbà kankan náà wọn ti kọ àwọn lè máa lọ rẹ. أو يعفو الذي بيده عقدة النكاح àbí kẹ́ni tó ṣe pé ọwọ́ rẹ̀ níṣó yìí wà kó ń ló ń sàmójúkúrò bí bàbá yàwó. owó kí ló ti fẹ́ máa sọ wọn bá tó ti lọ́ọ̀ tó wà sàmójútó tó eléyìí. wọ́n ní wà á jẹ́ àfún àkọ́rọ́bù lè tàkùwá kẹ́ ẹ sàmójúkúrò kẹ́ ẹ má gba nǹkan kan ẹ̀yin obìnrin tàbí mọ̀lẹ́bí obìnrin kẹ́ ẹ má gba nǹkan kan nínú sọ̀dá àkíyẹn ọlọ́run ló ń lọ súnmọ́ payọ̀ ọlọ́run tòǹtì kó ti sọ pé ibà lọ́wọ́ fún yín tọ́ba padà pọ̀ yín lẹ̀ kó tó di pé bàtí pọ̀ kan wáyé anídàájì owó yẹn ni ti yín nìsín àyàfi tẹ ẹ bá sàmójúkúrò ẹ̀yin àti àwọn bàbá yín ẹ̀yin dàbá àwọn bàbá yín ọlọ́run á ń bá wọn wí papọ̀ àtàwọn obìnrin àtàwọn òbí wọn wípé kẹ́ ẹ sàmójúkúrò má gbà kankan nínú owó yìí ló súnmọ́ pààyàn lọ́nà. wàlẹ́ sẹ́ńsẹ̀ olùfọ̀mọ́lẹ́ bẹ́yìn náà fún ẹ má gbàgbé àjùlọ sí mi láàrin yìí o. yẹn ni pé ẹ má gbàgbé dáadáa sí mi láàrin ẹ má délé yìí ó tún àárín tẹ bá ronú dáadáa sí mi láàrin tẹ sàmójúkúrò pa àgbowó yìí ọ̀dà yìí. إن الله بما تعملون بصير ọlọ́run ọba dájúdájú olórí ló jẹ́ nípa gbogbo oníṣẹ́ máa ń ṣe níṣẹ́ kò sí ní tọ́pọ̀ amásọ́lọ̀ wọn ọba torí délé kẹta mójúkúrò olódàdì. ayé ọ̀ntọ́ka sí i owó inú ń tọ́ka sí pé owó gbàmọ́bìnú dà sọ kàtà sọ síwájú ó ní í ṣe ni pẹ̀lú obìnrin tó ṣe wípé wọ́n kọ́ ọ lẹ̀ kó tó di kókó wálé láì jẹ́ pọ́pọ́ tí sọ pé báyìí ní sọ̀dá àfitọ́ mọ̀ ọlọ́lọ́run ni wọ́n fún ní owó gbàmọ́bìnú owó tùnú ètò náà ní gbàgbára kálukú bá ti tẹ̀ mọ́ ní kó bù fún ṣùgbọ́n tó bá ti yẹ lé nìyẹn obìnrin tó ti wọlé tá a ti pè gbogbo iye dáàbò òun àkótí ìwọlé ṣùgbọ́n a ti pè gbogbo iye dáàbò òun àwọn akọọ̀lẹ̀ ìdajì iye tá a sọ pé àfihàn ni láàfin ìdajì iye tá a ti sọ pé yọ gbà ni láàfin. eléyìí tó túmọ̀ sí pé kò sówó gbà má bínú owó tùnú kò sí pé lẹ́yìn ìdajì ètò ìsọlọ. bàbá ìdí tó fi jẹ́ pé ọ̀sán owó kan náà ni wọn kó pin kọ́ lọ́nà ọ̀fẹ́ ọmọ ìwọ náà lọ́mọ ń dọ́jẹ́ yó tọ́ ọlọ́ọ̀fẹ́ náà tó sì bàn lọ́kànjẹ́ ọba fámìlì rẹ̀ lọ́kànjẹ́ tó ọgbọ́dọ̀ ní kan tó fi mú kí ìbànújẹ́ ìlú dínkù ìdajì yìí tọ́sọ kó fún lò fún. tọ́ ìdajì sọ̀dá pé tọ́wọ́ àtàn bí ẹnà olùmọ́kò lè lórí sí àpẹẹrẹ kí gbogbo omi tí ẹ bá ti sọ ilé ìwọ fún sọ̀dá ìdajì rẹ̀ lójútó mi yẹn tó bá kò ti kálé lọ́wọ́ ẹgbàá dájú padà tọ́wọ́ bá ti sí ìfún ọkàn rẹ̀ sùn eléyìí ẹnu àwọn olùmọ̀kòlè lórí kò sí ìyàpọ̀ ẹnu láàrin wọn láàrin lórí rẹ̀ pé tí ẹ̀ bá tí ẹ̀ bá ti sọ ìtàn obìnrin sọ̀dà tọ́wọ́ kọ́ lè síwájú obìnrin tó wọlé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó fún nídàájú tó lọ́wọ́. ṣùgbọ́n tó bá ti wá wọlé ńkọ́ wíwọlé táwọn nínú fífi ní pé ìdàdàkàlà rọ́jùlọ àlẹ́ náà wọ́n yàtọ̀ sí ìǹtẹ̀kọ́lù lọ́rọ̀ àti ìlàrọ́jù yorùbá dà ń sọ yẹn kò mú sí ìmbẹ́bí èyí tó mú pé kọkùnrin kọ́ wọlé lọ bóbìnrin ní ìtumọ̀ wọlé sí ọ̀wà náà yẹn kọ́ wọlé lọ bá yẹn ní kíkẹ́ ìjọ lájọṣepọ̀. eléyìí tó túmọ̀ sí pé tí obìnrin bá wà tọkọ ti fẹ́ o ti kó wálé o túmọ̀ sí pé kò tí kó wá. nítorí pé ìjọba ọba ro ìdájọ́ lílẹ́tọ̀ sí ìdajì sọ̀dá àti yìí má ó ní ìbáṣepọ̀ ìbálòpọ̀. o ti fẹ́yàwó o ti kó wálé rẹ kò tí kó wálé rẹ o ti fẹ́ ẹ̀ lè ní àjọṣepọ̀ nílé rẹ àbí níbòmí tó bá gbà àbí bòmí tó máa ti gbà yín láyé òkè ṣe dandan kọjá kó ti kó wá nílé rẹ ntáyà ń tọ́ka ti kó tẹ́ ṣùgbọ́n kò tí ì sí ìbálòpọ̀ láàrin ìwà àti ẹ̀ a ti mọ̀ pé ìbálòpọ̀ yẹn ọkọ̀ ẹja kó ti wọlé kò tí ì wọlé pé ìbálòpọ̀ lè wáyé lẹ́yìn ìgbà tó ti kó wálé ó sì lè wáyé láì sí kó wálé ètò sájáde ní kọ́jẹ́ pé ẹ ti sọ yìí tòyí tó lọ́wọ́ bá ń lọ òfin yìí mọ́ ó ní pé ìbálòpọ̀ tó ti wáyé àbí ó ti wáyé tí ìbálòpọ̀ bá ti wáyé tọ̀ ọlọ́run ìyàwó ti di ẹni tó lẹ́sọ̀ sọ̀dá àtìkẹ́ wò tó bá kọ́ lẹ́yìn rẹ̀ àmọ́ balùwò tí wáyé ìyàwó yẹn ti kó wálé rẹ̀ ṣé ó ti lẹ́sọ̀ sí gbogbo sọ̀dá àtì àbí dàjì náà ni ó tún gbà ìyàpẹ̀ lánà alimami abu hanifa alimami shafi'i alimami ahmed àwọn sọ pé tó bá ti wọlé wíwọlé làwọn sọ máa tí àwọn bá ti kó wálé tẹ ẹ tilẹ̀kùn tẹ ẹ ti fa kọtìn kala o ti lẹsẹ tó gbogbo sọdá jù nítorí pé ẹnìkan òdi ọmú ẹnìkan òdúkọ mọtòmáyàwó rẹ ìwọ ló wù ló súnmọ́ lẹ́yìn náà àlèkò ọgbọ kíkó ti sùn náà ti sọ pé yọ gba gbogbo sọdá jù ṣùgbọ́n alimami Shafi'i rahimahullah ta'ala bẹ́ẹ̀ náà làwọn náà sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n náà rọ wọn tuntun àwọn sọ pé rárá o wíwọlé títí lẹ́kùn fífa kọ́tìnì kọlọ náà bá ń sọ min qabli an tamassuhun yóò wájú kó tó di pé fọwọ́ kàn fífọwọ́ kàn máa bẹ ẹ̀yìn ẹ̀kẹ́ gbogbo ibi táwọn máa ti sọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó ẹ̀rí pé kìí wá ní tààràtà pàrọ̀jọ abẹ́ òkòkò nǹkan báyìí wọ́n lọ lo àwọn gbólóhùn tó ń tọ́ka sẹ́kọ̀ọ́ tó ga jù ìwà àdúgbò ẹ̀tún fọwọ́ kàn ẹ̀tún fọwọ́ kàn yẹn kẹ́ bá lò pọ̀ torí ẹ̀ alimami Shafi'i rahimahullah wọn ní tó bá wọlé tí ò bá tí ì bá lò pọ̀ tọ́wọ́ àkọọ́lẹ̀ ìdajì sọ̀dá pé náà nìyàwó gbà àwọn ìmáàmù yòókù àwọn sọ pé kí ni gbogbo sọ̀dá kì í máa gbà torí pé لقد أغلق عليها الباب وأرخى الستر وليس ثمة مانع من أن يقربها فوجب لها عليه كان الصدقة هذا تتلوه o ti fa ala o ti fa kọ́tìnì ẹni kò sì di ọmú pípọ̀ ọmọ lè súnmọ́ ìyàwó rẹ fọlá lọ́gbà sọ̀dá kiri ẹ̀ pé bàbá kọ́ mi. ṣùgbọ́n tí wọ́n bá wá ẹ̀yà bá rí pé tó náà bá lọ máa ń sùn náà ní ti fọwọ́ kàn eléyìí o ti ti fọwọ́ kàn o sọ kéye o náà ní kọjá ìpè ìdájọ́ sọ̀dá kiri ọgbà bọ́ọ̀dù táwọn ti èmi ti ní kúrúdú ọkùnrin yẹn àti rọ́ọ̀rẹ́ kò burúkú àti ọtún kó búra kọ́pọ̀ náà bá búra tọ́nù sí ìbálòpọ̀ níbẹ̀ yẹn ọ̀rọ̀ ta lágbà tí ọ̀rọ̀ obìnrin ni àbọ̀rọ̀ ọkùnrin obìnrin sọ ikú ti bá mi lò ọkùnrin sọ fún òun sí ìbálòpọ̀ ọ̀rọ̀ ta lágbà ẹ̀sẹ̀ mi kúta lóko ètò pé lówì o èyí tó pé obìnrin ni pé kó ti bò ń lò gbogbo sọdáàkì èyí tó sì pé ọkùnrin ni pé òun ò sí ìbá lò ìdajì sọdáàkì. na tani tani ẹni tó di èyí tí ìsèpìlẹ̀ tó jẹ́ kó lò mú torí àlọ́fù adẹ́nudínà èyí tí ṣe ìpìlẹ̀ ni pé kò sí ìbálòpọ̀ so ṣùgbọ́n fún kọ̀ǹdíṣàn rẹ ti wà ìwà àti ẹ̀ náà ní ẹ tilẹ̀kùn ẹ ti fún obìnrin káà láti gbà ọkùnrin lọ padà búra pẹ̀lú kọ́wúlò kọ́wúlò ó máa yẹ mí nẹ. ìyẹn lórí ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í nù dáhùn sọ pé ìbálòpọ̀ lọ́jà kìí ṣe wíwọ́ wọlé ṣùgbọ́n ẹ̀rí tí àwọn àbá yòókù ọ̀rọ̀ tí wọ́n ń fún yàn lálàáfíà púpọ̀ nígbà pé gbogbo ọ̀nà ti sí kò sí nǹkan tó di ọlọ́nà kò sẹ́nìkan tó ká ọ lọ́wọ́ dè kò sẹ́nìkan tó mú ọ mọ́lẹ̀ tó tún kò sí ìbálòpọ̀ àà ò nùnà zélòl màzínà màzínà tẹlmàínà wọ́n ní ká gbé àyè tí nǹkan ti lè ṣẹlẹ̀ sí ipò kù ṣẹlẹ̀. bẹ́ẹ̀ fi hàn lọ́kàn balẹ̀ jù àbẹ́ fi hàn lọ́kàn balẹ̀ nítorí pé àwọn ọ̀daràn ọmọrin ní ìlú ìwádìí ọkọ̀ yóò ti gba àlùkò tó ti tún fọlọ́n fúnra lórí rọ́. rẹ̀ ló ti jẹ́ pé nígbà yà ti ṣe wá ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í ọ̀wà tààrà òṣùpá wà ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ti dòkúrọ̀ ti dọ̀dá àrùn kálukú àǹfààní tiẹ̀ ní ọmọ wa tòǹtòrí ẹ̀ ká fi ọ̀rọ̀ àwọn afáàtọ̀ pọ̀ ju òṣìṣẹ́ ọ̀dájú ọ̀bọ̀ àti sábà ti dájọ́ ẹ ti tilẹ̀kùn ará ti tilẹ̀kùn àtìlẹ̀kùn ẹ pa bọ́sẹ̀ alẹ́ pàdé àpàdé kí ni tó tún kù. fúnà àyàfi tí àwọn obìnrin yẹn tí wọ́n bá lè ṣe àmójúkúrò pé ntọ́jú ọ̀ràn àyàn lórí ẹni tó kọ àwọn sílẹ̀ fún gbogbo àwọn tí í ṣe ìdajì sọ̀dá àpé àwọn yáàbì rẹ̀. adé pé kò ní jọ́ràn yàn lórí rẹ̀ náà kò sí tọ́jú ọ̀ràn yàn lórí rẹ̀ torí pé من أسقط عن غيره حقه بمحض إرادته كان محسنا bẹ́ẹ̀ máa fọwọ́ ara rẹ̀ tó pé ń tí òun lẹ́tọ̀ọ́ sí lọ́dún èèyàn kan òun yáàbì rẹ̀ kí lápolú ara rẹ̀ olùsọ ṣe dáadáa rẹ̀ kọ́lọ̀ ń sàn lẹ́sàn dáadáa tó tó ẹni tó bá sì ṣe dáadáa sí yẹn bàkàbí wo lọ́lá ń sọ ẹ̀sán lẹ́sàn rẹ̀ fẹ́yìn lẹ́mtẹ́jì tó máa tún ká fi ọ̀nà hù bẹ́ẹ̀ fẹ́dùrú lẹ́ àtẹ̀tẹ̀rù nà ànàkùn wọ́n ká fẹ́ ìtumọ̀ hù. sọ ẹ̀sàdúà fún ẹ̀rí tẹ́sí sàn fún ẹ̀sàdúà fún títí tẹ́sí pé ẹ̀ máa wò lọ́kàn ìfẹ́ ẹ̀sí sàn. tòmùbà tó ti dẹ́kun nǹkan fúnra ara rẹ̀ ló lòun ò nígbà òun yáfì rẹ̀ tó ọlọ́run sàn lẹ́sàn rẹ̀ ọlọ́run ní àti tán bá yá fi o bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ mi láyé ọlẹ́jọ́sí kọ̀ gbowó sẹ́tọ̀ báyìí owó sẹ́yìn ẹgbẹ́ hundred thousand naira wọ́n á tẹ̀sán owó yẹn kọ́ wá ní àmọ́ ah, yá fi o ẹ ti sọ pé kí ni jẹ́sọ́kọ̀lá ọ̀hìn àìgbà ah, ẹ̀ ànímọ̀ yá fi rẹ̀ sẹ́ jẹ́sọ́kọ̀lá ọ̀hìn kọ́ ìrọ̀ tilẹ̀ jẹ́ kó àwọn yẹn lè pé ewu rẹ̀ gbọ́ ìgbà wo ló ti rí fadu owó yẹn lẹ̀ ẹ̀wọ̀n kó ló ló lò ní ìgbà ajẹ́ kékeré ni jẹ̀zẹ̀ àtàwọn àbùkán bẹ́ẹ̀ náà ni ìwọ nísìnyí ó ní ọmọ méjì mẹ́ta mẹ́rin ọwọ́ pín kankan fún gbogbo wọn ó pín àṣẹ fún wọn mọ̀tòrólà kálukú gba tiẹ̀ ọmọ kan wá gba tiẹ̀ tán nígbà tó gba tán lọ́wọ́ ni ẹ̀sìn bàbá mi ọ̀fẹ́ kò sí ìṣúra ẹ̀ ṣàbò títí torí gbogbo wọn lẹ fún ó ti lọ́wọ́ ọ̀fẹ́ kámú kò sí problem. bákan náà oníyàwó méjì mẹ́ta ọ̀wá òpin ọjọ́ fún wa kálukọ ọjọ́ méjì méjì méjì ọkàn náà wá finú fẹ́ dọ̀tún yìí pé òun gun lágbájá lọ́jọ́ kan ní ọjọ́ méjèèjì tòun lọ́sẹ̀ ọ̀sẹ̀ kí ló ṣe òun ṣe dáadáa ọ̀gbọ́dọ̀ lọ́sẹ̀jọ́ sùn lọ́la kíkẹ́ kọ́dà náà ọjọ́ méjì méjì ló fún gbogbo wọn ọjọ́ kan ṣe mí tẹ̀mọ̀ pé tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀dà lábòsí wọn náà fún ara rẹ lọ́jọ́ fi ṣe sára wọ́n ló tún fẹjọ́ sùn. tó téèyàn bá fọwọ́ ara rẹ̀ tó bá fi sọ́ra rẹ̀ lẹ́tọ̀ọ́ nù kó òun fi ṣe tààrà tó ti lọ́kọ̀lọ́ ọ̀fẹ́ ràn wọ́n sọ̀rọ̀ ìyàwó rẹ sọ fún ọ pé owó tó ná lò lórí mi kò yá fi ọ. péye tẹ̀sákìlá ọ̀fẹ́ náà ọ̀gbọ̀dọ̀ wa lọ pariwo lọ́la o bí bákan bákan bákan tọ̀ torí pé ẹni tí yẹn bá ti fọ ara rẹ̀ sọnù ìwọ́lọ́ apari ọgbẹ́ nìkan lọ́gbà ṣẹlẹ̀ ìjẹ́ òtútù jẹ́ mẹ́rin. ìlà ẹ̀yìn àbúrò ẹ̀yà tí dáwà ti àmójúkúrò. أو يعفو الذي بيده عقد النكاح àbí tí bá wo bíbá yẹn ilá ẹ̀yìn àfúnà ní ìwọ̀n bá gbéde lárúbáwá ó lè lékún àwọn ọkùnrin lọ́lọ́run ọba ń bá wí kìí sàwọn obìnrin torí àbá yààbú àbá yààbú àbá yààbú àbúwájú. يعفو فعل المضارع فعل المضارع يكون سامجبور تبا في كتارة مؤمن هذا في يعفون يعفون وزن يوم جكن يفعلن يفعلن kò sí tọ́sọ́nù nínú àdìsá òfin lò yẹn. ṣùgbọ́n tó bá ti fún àwọn ọkùnrin lọ́lọ́wọ́ bá bá gbà lérò níbí ọlọ́wọ́ bá ọba sọ yìí pé ẹ̀là àyàfúnà gẹ́gẹ́ bó ti wà náà ni ẹ̀là àyàfúnà àwọn ọkùnrin náà nù ẹ̀wọ̀n pé bàtà náà rẹ̀ yàfúnà àyàfi obìnrin náà bá sàmójúkúrò tó bá dé kó àwọn ọkùnrin rẹ fẹ́ lò fún ẹtù sọ pé yàbúnà ṣùgbọ́n yàbúnà àtàwọn ọkùnrin wọ́nù rẹ ní yàbùrúnà yàbùrúnà torí pé ọ̀sùn rẹ ní yàbùwúnà ọ̀sùn rẹ ní yàbùwúnà àpàwọ̀ àwòrán rẹ lẹ́lẹ́sẹ̀kọ́ ìsàkínà yìí ó di kíni yàáfúnà wazunu ni ó ṣe àpèjúwe páwọn obìnrin yàáfúnà yàfúrúnà àmọ́ àwọn ọkùnrin yàáfúnà wazunu rẹ̀ ní kíni yàfúrúnà ó túmọ̀ sí pé láàmú kẹ́lìmà àtijọ́ torí àbúrò táwọn ọkùnrin ní kíni yàáfúnà tọ́. إلا أن يعفون tó bá tún wá jẹ́ pé àwọn ọkùnrin ní nùnù yẹn tún gbọ́dọ̀ parẹ́ nítorí wípé yóò di fẹ́ẹ́ lómi àfààrẹ̀ khamsa. أسمى فعل من الأفعال الخمسة ضم عليه رفع عليه ونجنون يا بمبه نصب عليه أتجزم عليه ونانك قانون يا ìsìn bẹ níwájú rẹ ju fún nípa tàbí kọba jẹ ilá ẹyàwó lọdún mẹ́sàn-án kékeré sọ fún mi lọ́lọ́mbà òjì àwọn dání tọ. ilà ẹ̀yà fúnà àyàfi tí àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ kọ̀ sílẹ̀ síwájú kí wọ́n tó wọlé tí wọ́n bá ti àwọn tí fún yín báwọn ò ní gbọ́ yẹn ìdajì sọ̀dá sí àwọn ò ní díẹ̀. أو يعفو الذي بيده عقدة النكاح àbí kí ẹni tó ìníká da yìgì ń kókó wà eléyìí tó náà bá sàmójú kúrò kò burú tó sọ ọkọ ló lówó ọmọ rẹ̀ ló lówó abẹ́ni tí ń sàmójútó lé lórí ló lówó ṣùgbọ́n òun lè jẹ́ agbẹnusọ fún torí nǹkan tí ń bẹ ibà ẹ̀jẹ̀ amójú kúrò ń bẹ ní òní fẹ́ kó gbowó màtòtí ló ń kọ̀ lè má gbowó lóòótọ́ ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ọgbà. قال والد النبي محمد صلى الله عليه وسلم ولي عقد النكاح الزوج ولي عقد النكاح الزوج àwọn kan náà olùmọ̀ sọ pé ẹni tó sàmójúkúrò lọ́kọ àmójúkúrò báwo ìwọ ló pín yàn lówó o tún á ní mo tún pé kí ni ọ̀dà pọ́ọ̀sán gbogbo ẹ̀ pọ̀ bẹ̀rẹ̀ ká mójúkúrò tó lè wá látọ̀dọ̀ pọ́ọ̀nù pé gbogbo ẹ̀ lèmi ọ̀sán kò sí tó burú náà tó bá yẹ kọkùnrin bá san gbogbo ẹ̀ lọ́wọ́ ọ̀fẹ́ yẹn ọ̀sẹ̀ ọ̀ràn ẹ̀ ọdún àfikún lọ́wọ́. ṣùgbọ́n ètò tó hàn jù nínú àyà yìí pé àwọn tó bá wí ọ̀n náà ni àwọn alámòjútó bàbá yàwó. ọlọ́ọ̀dẹ wà á ń dàgbò akọ̀rọ̀kùn lè dàgbòwà kẹ́ẹ̀gbowó yìí ọ̀n náà mú yín súnmọ́ pààyàn lọ kẹ́ẹ̀gbàdájì oṣù ló lágbára jù láti mú yín súnmọ́ lọ láti mú yín súnmọ́ payọ́ lọ. yẹnni kí tẹ bá gbowó náà ìpayọ́ lọ bẹ́ẹ̀ o tẹ bá gbàdá jù ìpayọ́ lọ bẹ́ẹ̀ tó tọ́ mọ̀tò ẹgbẹ́ bọ́lá ti kọ́ náà pé kò ní padà fẹ́ gbowó kòkòrò ìpayọ́ lọ bẹ́ẹ̀ kí ẹ pé àti ẹ̀gbá òun ló ga jù ní ìpayọ́ lọ òun ló ga jù ní ìpayọ̀ lọ dábàá pé ìjọba gbowó ẹ̀ ń wà wọn nípa ọlọ́ọ̀lẹ́ wọn ni ìlú ọ̀sẹ̀ ń gbọ́ àti bọ́lọ̀ sí ni wọ́n ń dà kó àkọ́rọ́bù lè dọ́pọ̀ á òun náà pa ọlọ́ọ̀lẹ́ nǹkan kan wà kọ̀rìbù omi wà àkọ́rọ́bù lórí dáná sọ pé àkọ́rọ́bù léde lárúbáwá tó mọ̀ sí pé kọ̀rìbù ń bẹ kọ́ gbowó yìí kọ̀rìbùn mìíràn ti tọ́da ló mú tọ́ba wọn bọ̀ àkọ́rọ́bù ọ̀dà jù bí ẹ bá gbowó yín ẹ kó fọ́ ọmọ òbólú pààyọ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tilẹ̀ yá bí rẹ̀ pààyọ̀ náà tún bẹ́ẹ̀ ولا تنسوا الفضل بينكم ẹ má gbàgbé àti máa ṣe dáadáa ìmẹ̀nu ṣíṣe dáadáa kẹ́ ẹ má gbowó nítorí pé àfẹ́rẹ́ àfẹ́rẹ́ ni máa kọ́ ẹ kọ́sọ́kọ́sọ́ ní ìdọ̀tà rẹ ni. mo fẹ́ fi ọmọ yín mo àgbà ọmọ ìfẹ́ má kọ́ ẹ kọ́sọ́ ní ìdọ̀tà ara wọn. wọlé tẹ̀sán olùfọ́bùlá bẹ̀yìn náà kù ọlọ́run fẹ́ kẹ́ ẹ má ṣe dáadáa síra yín láàrin. ẹ rò pé ọwọ́ ni ọlọ́run ti kọ́ kókò ní tètè tòsí nǹkan bá ní sèse kí ni a lè sèse wọ́n má tẹ̀sẹ̀ ọ̀nà ìlà ìyẹ̀sà ọlọ́run rọ́pẹ́lá rẹ̀ mú òwú ọlọ́ ọlọ́run ti kọ́ pé ẹ bọ́rọ̀ débi pé ẹ fẹ́ fẹ́ra yín àmọ́ ẹ tẹ̀ ti fẹ́ra yín gan àmọ́ ẹ ní ìjọpọ̀ tọ́ra yín lọ kí ni ẹ fẹ́ sèse tó eléyìí túmọ̀ sí pé kẹ́ẹ̀sà mọ́júkúrò ló súnmọ́ payọ̀ lọ lónìí ọmọ tí wọ́n ti ti ẹ̀yin ọmọ àbọ̀yọ̀ ọmọ tí wọ́n ní ẹ̀yin ní òṣèṣì lọ́la tòtẹ́yìn náà bá sì ti fẹ́ kún ṣèṣe yín níkẹyìn náà ṣèṣe wọn. torí délé wọn la tẹ́lẹ̀ tẹ́wọ́ lọ́pọ̀ lọ́bẹ̀ iná kùn eléyìí fi hàn pé mùsùlùmí tí mùsùlùmí dá lọ́ọ́ ẹ̀ka máa ṣèṣe ra wọn. kò ẹ̀kọ́ mùsùlùmí wọn á wà fún ọmọ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ kíkó lè fa ẹ̀dá ṣe òun o lè gba tó jẹ́ o lè dínà mọ́ òun o lè sàtó o lè máa gbó lẹ́sẹ̀ eléyìí túmọ̀ sí pé Islam yẹn ọ̀dà Islam tí wọ́n ti ọ̀dà ìgbà tí mùsùlùmí ọba ti wà fún pé kó ṣe dáadáa sọnù làkejì rẹ̀ tètè pé bọ́ ọba ọ̀pá bọ́ ọba òbú lẹ́sẹ̀ kí ni wọ́n jọ ń ṣe láàrin ara wọn ó túmọ̀ sí pé kò sí islam tó dáa láàrin wọn. wọlé ẹsẹ̀ǹtẹ̀ wọlé fọ́tùlá bẹ́yìn náà ọlọ́run ti mọ̀ pé onígbàgbé ni wọ́n ní ẹ má gbàgbé ẹ má gbàgbé ti ṣe dáadáa láàrin ara yín ọlọ́run bá ń fẹ́ ká máa ṣe dáadáa láàrin ara wọn. àwọn ọ̀gbàgbé ẹ̀ gbogbo bó tilẹ̀ òkè nǹkan kan tó gbogbo bó tilẹ̀ òkè àárín wọn fẹ́ dàrú tó àgbọ̀dọ̀ gbàgbé pé àníṣẹ́ ọlọ́run ti wá lọ sí ti ká má gbàgbé títí dáadáa síra wa láàrin ara ẹ fẹ́ra yín dáadáa ti ṣe ọ̀gbọ̀dọ̀ kó mẹ́ ẹ fẹ́ra yín dáadáa ti ṣe ọ̀gbọ̀dọ̀ kó mẹ́ ẹ kọ́ra yín dáadáa ti ṣe ọ̀gbọ̀dọ̀ kó mẹ́ torípé àtàrọ gbogbo yín kọ́ mùsùlùmí wọ́n mùsùlùmí ọkọ̀ mùsùlùmí ọmọ ya mùsùlùmí àbò ah, torí pé a pé yóò ṣe báyìí kò padà bọ́ sí káwá dọ̀tà ara wa o. ẹ̀yin ti mà bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nítorí yẹ kó sun wọn pọ̀ ní ká yẹ kó sun wọn pọ̀ ní ká jẹ́ ti di di nítorí lọ ẹ̀kọ́ rẹ̀ yẹn tún nípa sí i ẹwà abubakar rọ̀bí ẹ̀mọ́ ọmọ ẹ̀ ẹ wo ipò tó wà sánà bisalòlá àìsílẹ̀ tí wàá ju fánàbí tó fi ọmọ rẹ̀ ẹ wo ipò tó wà wà sánà bisalòlá àìsílẹ̀ lẹ́yìn bàtà nàbí fi ọmọ rẹ̀. ẹ wo Umar rọ̀bí ẹ̀mọ́ ẹ wo ipò tó wà sánà bisalòlá àìsílẹ̀ kótó ti fánàbí fi ọmọ rẹ̀ ẹ wá arúgbó tí wàá sáré bisimilá àti lẹ́yìn ìgbà sáré bìí fi ọmọ àti. wọ́n lẹ́yìn sẹ́ni tó lọ́mọ bùlá bẹ̀yẹ ẹ má gbàgbé ṣiṣẹ́ dáadáa láàrin ara. kò túmọ̀ sí pé àwọn ọmọ wọn sànàbì fẹ́yìn màláìkà ni wọn lọ́dọ̀ ànábì wọn èsì ànábì à bóòlù ti túmọ̀ síbẹ̀ ẹ bá ń ka àwọn tí wàá tẹ̀fẹ́ àti lórí tìrìtì àìmọye ìgbà míì Àìṣà ó lè wù á tí òní lọ́kàn bákan náà yẹ ọmọ ọmọ òbí ọlọ́ ọ̀nà ọ̀pọ̀ òun náà ò lè wù á mí ìwọ lọ sọ fún anabi sọlá àtẹlẹ pé kíni rún lẹnu yìí anabi jó yín o sì ní kíni rún kíni rún báwò tó ètí omi òtúmọ̀ sí àwọn ọmọ yẹn mọ̀lẹ́kà ni wọ́n àti wọn náà wọ́n á jẹ́ pé má ti fẹ́ ìyàwó kan torí pé orí pé ìyàwó tó fẹ́ yẹn ó kù díẹ̀ káàtó fún níbi kan ọwọ́ àwọn abá bàbá rẹ̀ jà ọmọ báyà rẹ̀ jà fún kíní kí lẹ́ wo lẹ́ gbé fún mi ẹ wo lẹ́ ta fún mi. sọ̀rọ̀ ajá ni ìdí ìyàn náà ìwọ gan-an náà ní ti sábà gbé ọ sórí skéèlì ń bò lọ dá sí fún yín sá ń bò lọ dá sí fún yín. wọ́n ti dàbí mọ̀tò kẹ́kẹ́ على شعث أن يعدل المهذب ni yóò pé nítorí di eléyìí báyìí tí ọba sọ yìí pé torí pé àwọn sábà fi fún ọ ó kù díẹ̀ káàtó fún ọ síbi kan síbi kan wọn bá bàbá àti ìyá rẹ jà àpèlú àrẹ̀kọ̀gbádùn àbí bàbá àyàwó màmá àyàwó ni wọ́n lọ́kọ́ ọmọ àwọn báwọn ti ṣe pé kọ́ làwọn bá kọ̀dà tán ó kù díẹ̀ káàtó síbi kan tán wá sọ́dọ̀ tà. náà sọ pé tó ń bolẹ̀ yín náà pé bolẹ̀ yín náà pé nítorí pé àwọn èèyàn ọlọ́run bọ̀ ọ̀dá àwọn tó tún pé ọ̀dá àwọn tó tún kù síbi kan náà lórí délé ọ̀dọ̀ wa ká má jẹ́ kí n yẹ kó mú kí rẹ̀ pọ̀ wá kó pé ní ọmọ bí ọlọ́ni wà láti ń sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀bẹ iná fún ẹ má gbàgbé ṣíṣe dáadáa láàrin ara yín ṣíṣe dáadáa jẹ́ máa kéṣe owó nìkan bá nítorí pé tí àwọn adárúkọ dáadáa ti ṣe nìsín owó làwọn èèyàn kàn máa rò ẹlòmíràn máa bú àná rẹ pé àrí dáadáa kan tó ṣe sí ìyẹn tó kò fún ọ lówó ní bá àìmọ̀ ìgbà tí wọ́n lọ kan bàbá bàbá lábùkù fẹ́ gbọ́n ló dínà rẹ̀ tí àyìnbá yìí ìgbà tó ṣe pọ́n bẹ́ẹ́ sínú àná bàbá ìyàwó rẹ̀ tó ṣe fóònù ti sábà bí wọ́n sì láwọn òrí dáadáa kan tó ṣe táwọn rí torí kò ségi ni kò mówó wa tó wó nìkan náà wà lórí. túmọ̀ sí pé àwọn èèyàn ní táwọn kà fún orí wọn tí wọn bá ti rí aláìdáa náà lè yàn. nítorí wọn bá gbé àpò ìlú bọ́ tó wọn bá bọ́ àná rẹ̀ wọ́n jẹ́ dájú. ìmọ̀ àwọn bá jẹ́ dán ǹjẹ́ wọn bá fẹ́ wá ọ̀rọ̀ sí ọ lára wọn á lò sóore kan bá wọn rí torí kí ni èéfín yẹn lówó ìdùbọ́ nìkan lára pa tòtẹ́ tí wọn kí bẹ́ẹ̀ káwọn tàdájì àpò ìdùbọ́ wọn ò fi lè bọ̀ ọ̀nà ẹgbà ìlú bọ́ ẹgbẹ́ kálé ẹ wá ní kò sóore fún yín rí ní bàbá tó ṣe pé bóyá nu fáìlì rẹ̀ àná rẹ̀ ní agolo gàrí a ti wọ́n fojú sí ntọ́ba wà lọ́wọ́ àwọn ẹni tá a fọmọ fún gbogbo ẹni tó bá ti lè fojú sí ntọ́ wà lọ́dọ̀ ẹni tó fọmọ fún òsì rẹ bẹ̀rẹ̀ nù òsì burúkú bẹ̀rẹ̀ nù ẹ̀dá bóòlù òsì òsè ní sèyàn èèyàn fojú sọ́dọ̀ èèyàn kò fojú sọ́dọ̀ lọ òsì òsè torí ẹni tá a fojú sọ́dọ̀ jẹ náà ìyá ń jẹ tàbí ọ̀jẹ̀ ẹ̀dá kan ẹ̀ pé kí wọ́n náwó ẹni tí yóò kò sí tọ́ba ti náwó ẹgbẹ́ kọ́ mọ́ yàgbẹ́ mọ́ o torí yà náà là ń lọ yàgbẹ́ o gbogbo ẹni tí ń gbádùn jù láyé ní àgbẹ̀ àbí ìyàgbẹ́ ní àgbẹ̀ náà gbàtí máa ń yàgbẹ́ òun kọjá mú rẹ̀ dáadáa kọ́ mọ́ kó oorun ẹ̀ kó pé lọ́fíńdà ló ń jáde náà kí ẹ̀fọ́ bò mú mi sá ara ta ń ti jáde ara rẹ̀ náà ìyà náà lè lé àbí ètè yà òórùn burúkú ń tètè tòun torí de lè ló ti jẹ́ pé ẹni tí yọ bá mọ rírì ń ti ń bẹ nídìí kí wọ́n fẹ́ ra wọn ẹ̀yìn wàhálà rẹ̀ ó dùn kù. títọ́ alhamdulillah ọmọ tiẹ̀ ti rí ibì kan lọ ọlọ́dẹ ọ̀rọ̀ lọ́rùn ọlọ́mọdé àrí wàhálà à ń ká ọlọ́mọdé tàdáwò fún tí ọlọ́ngbà láyé bẹ́ẹ̀ ọlọ́mọ alábàárkà tó kọ́ tó máa kẹjọ́ wá bá wa tẹmọkọ adúpẹ́ fọlọ nù àmọ́ ńgbà tó àti di pé àgbákò dàbọ àríwá máa rọ gàrí bẹ ẹ àtúnṣe kínní kan á máa rọ rẹ sí bẹ yóò di pé ńjọ kẹwàá ń dámẹ ọbẹ bí tó yọ eléyìí wọn mọ wá dá yìí yọ mọ wá dá yìí yọ mọ wá dá yìí bàbá màmá ìyàwó tó á méjì tọrọ tó di eléyìí ọlọ́ni wàlẹ́ àtẹnusẹ́wò ìfọ́bùlà bẹ́yìn náà fún kò túmọ̀ sí pé kí wọn náà tó bá tó wá fún ọmọ àwọn kankan agẹ́ ẹ̀ẹ́dẹ́ bí ẹ̀sìn ní ẹ̀sìn kìíní fẹ́fẹ́ ẹ̀tẹ́ ọmọ fún mi ní ìwọ náà wá jẹ́ pé wọn náà ò ti dára pọ̀pọ̀ tí wọ́n rí kò túmọ̀ síbẹ̀ ìwọ náà ò ti dáadáa tí wọn gbogbo bọ́lá ló bá ti fún ọ níwọ̀n bá tọ̀ lọ fún ọ wọn náà ò ti dáadáa tí wọn nítorí pé rántí pé bàbá ni wọn náà ń di lọ ìwọ náà ò ti fọmọ fọ́pọ́ bí wọn náà ṣe ṣe ń fẹ́ kí wọn ṣe wọn sànà fún wọn náà ní kí wọn náà máa ṣe kí ni wọn máa sànà fẹ́ lò. tọ́ wọn ni wọn láti ń sọ wọn fọ́ bàbá yìí náà fún ẹ. tọ́ ẹ̀yìn lẹ́yìn. wọ́n ní bẹ́ẹ̀ nu wọlé sẹ́ńsẹ̀ olùfọ́tòlá bẹ́ẹ̀ iná fún. pípé téèyàn bá rí ẹni tí ń tọrọ téèyàn ò sì ní nǹkan kan kéèyàn ṣàdùà kí n nínú pé èèyàn gbàgbé dáadáa ti ṣe láàrin ara wọn èèyàn ní tí ó fún ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa ọlọ́wọ́ náà wà lọ́pọ̀ àpò. so eléyìí bẹ́ẹ̀ ni wàlá àtàntà ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yìí lọ́kùn إن الله بما تعملون بصير kò sí tọpọ amásọlọ nínú táǹtì níṣẹ o ọlọ́wọ́ bá ní lẹ́yìn ọlọ́wọ́ bá wà kọ́ wa láti pẹ̀lú nǹkan mi torí gbèsè ayé parí sórí afẹ́yàwó àfẹ́yàwó àbákọ̀yàwó lẹ̀ nǹkan mi tún bẹ́ẹ̀ nínú ìgbésí ayé pàápàá jùlọ nítorí pé iná ní oṣù aláǹfààní tó bá di lọ́la àfẹ́yà iná ní kásẹ̀ ìtìlẹ̀jẹ́ kíkà fẹ́ra wa náà ara ẹ̀sìn náà ṣùgbọ́n ọlọ́run bá tún pàkíyèsí wa nínú àyà náà tí ń bọ̀ yìí lọ sí di ikú pàtàkì ọ̀run ìran kéke ọ̀pátákì èèyàn gbọ́dọ̀ fi ráàlì èèyàn gbọ́dọ̀ fọwọ́ jákútẹ́ mu. ọlọ́run ní حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون ọlọ́run fi àwọn olùgbàgbọ́ òdodo nítorí pé gbogbo ń tún wà nínú Al-Qur'ani àwọn olùmọ́ni kò lè bá wúlò fún ẹ kó lè bá a jọ láǹfààní ọgbọ́dọ̀pá kún pé ìwọ lọ́lọ́run bá ń bá tọ̀ ṣé ìwọ lọ́lọ́run bá wí má ṣe ìwọ lọ́lọ́run bá wí ọwọ́ anú sẹ́nìkan ni àbí bá kan kọ́ ọmọ gbà pé ìwọ lọ́lọ́run bá ń bá wí màánà làkùnrin tó lè wúlò fún ọ. ọlọ́ni hafizu ala salawat ẹ mójútó ìrun kíkì ọlọ́run pa wá láti kíkà mójútó ìrun kíkì ní àwọn àkókò àwọn àrùn wọ̀nyẹn torí pé ẹni tó kírun lákòókò rẹ̀ ló mójútó ẹni tó kírun lọ́sọ̀ àwọn amájẹ̀mú tí máa mú kírun ọlálàáfíà ló mójútó ẹni tó kírun tó kírun pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀ràn àyàn àtòrí fún nínú ẹ̀ tí òfin kankan aráre nínú ẹ̀ ló mójútó yàtọ̀ sẹ́ni tó ṣe é pé ìgbà tó bá wù ló máa ń kírun o lè jẹun márùn pọ̀ lójúmọ́ nígbà tó bá di lálẹ́ kó tó di kó sùn kò mójútó ẹni tó ṣe é pé kọ̀ọ̀mù ìwo làásè tí ìrun fi lálàáfíà kò mójútó run ẹni tó ṣe pé kọ̀ọ̀mù máa kí ni tí ọ wà nínú òun tó jẹ́ kò ṣe é má ṣe kí òun lè bá jẹ́rùn kò mójútó. eléyìí tó túmọ̀ sí pé ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lónìí wọn mójútó wà ń sọ́lú wà rọ́kàrú wà sàjàdú tó ti fún àwọn náà ń kírun wọn rò kó wọn forí balẹ̀ ṣùgbọ́n àwọn mójútó nítorí wọn mọ kankan pa àrùn yẹn wàlídàlíkà tẹ́jìdù kéèrà mẹ́nu ya sọ́lá ya nàmà tó yẹ mìíràn lọ́pàá ló fi jẹ́ pé arí ọ̀pọ̀lọpọ̀ tí ń kírun wọn kàn máa wọ̀ máa o. ìwọ̀n àwọn òfin sọ́nà clear bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe eré lásán. débi kété yẹn kan ọ̀bá ya lábòsí sọ́mọ́ni ẹ̀kọ́ ládàá fúnra yín lórí irun tẹ́ ẹ gé yìí dágbọ́n yìí ni màláìkà tọ́lọ́ ń fẹ́ ẹ̀kọ́ ládàá over five kí lẹ́ rò pé ẹ gbà. òǹgàn kọ́ ni odó ragadi over five tí ọba já lábòsí. sọ irú àwọn àrùn yẹn òṣìṣẹ́ wà lùdẹ́nà. ọlọ́ni hafibu ẹ máa sọ ọ ìbá kírun lákòókò rẹ̀ lẹ́yìn tẹ́ mo hafibu náà lọ sọ́lá ìsẹ̀ni tí mo dúdú torí wà àwùjọ wa lónìí níbo ni hafibu wà lọ sọ́lá wá ti bọ́ sí lónìí wọ́n ń pèrún lójúmọ́ ayé wọ́n ń lójúmọ́ ayé ẹ wá kírun ẹ wá wọ́n gbọ́ wọ́n gbọ́ dáadáa wọ́n sì láwọn ò ní lọ. mbọ́ délé yọ wá dán pọ̀ ó sì lóun kírun eléyìí ò kírun wà lọ́ọ̀lì torí kò ń tan ara rẹ̀ jẹ. ẹni èèyàn mélòó lẹ́jọ́ kí àtúbà lónìí lásìkò bóhùrù tó tó dé yóò sì rí tẹ̀ lọ́mọ láti yóò sì máa wò yín ràn. èèyàn mélòó lẹ́jọ́ kí àtúbà lónìí kí àtúbà áfírí tó tó dìde èèyàn mélòó lẹ́jọ́ kí àsùbá lónìí tí wọ́n wá kí mọ́gírìbù mọ́sálásí èèyàn mélòó lẹ́jọ́ kí àsùbá lónìí tí wọ́n wá kí iṣẹ́ mọ́sálásí ẹ̀yin náà wò dáadáa láwùjọ lápòlì yẹn wòwò ẹ̀rì pọ̀pọ̀lọpọ̀ mọ́ kí àsùbá èèyàn mélòó náà ní àsùbá náà kìí ṣe gbogbo ẹni tó kí àsùbá ní wọn kí o kìí ṣe gbogbo ẹni tó kí àsùbá àti ó kí òkú ní òtún kí mọ́sálásí má eléyìí wá mú ni mà ikpe ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tí ń kí àtúbà ń jà máa ti ń lọ mọ́sálásí kọ̀tàdédé kí ọlọ musa ní lójú ara rẹ̀ bí ẹja lọ musa àtàrọ̀ yìí ẹsẹ bí wọn fi kọ́ mọ́sálásí ni kíkí kálukọ́ lọ musa kò ní ọ̀dà torí ẹ̀ ló ti jẹ́ pé nígbà tí wọ́n ti wá débi iṣẹ́ wọn tí gbogbo ẹ bá gbẹ tí gbogbo òtún lọ déédéé kó ah, lọ mọ́sálásí láàárọ̀ yìí o ẹ̀yin náà ti máa gbọ́ yé pé wọ́n lọ mọ́sálásí láàárọ̀ yìí ó yẹ ká tó mo rí sáàmù náà tòun máa ti bá ti lẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta tó rí fún òun mú sáà yẹn ẹ̀yìn alọ́sọ̀lá kìnìún ẹ̀dá ọkọ̀ ẹ̀rá ti wílò torí kíni ó ti lọ lọ lọ ó rí fún òun rí sáàmù lójú rẹ̀ subhanallah tó tó bá di lálẹ́ tí wọ́n bá wà wálé lálẹ́ assalamu ní àsìkò ẹ̀yìn Maghrib kò ní yóò ti gbálẹ̀ fún mi. mo wá ní ìlànà náà lásìkò bá a mọ̀ ń bọ́lọ̀ sọ̀rọ̀ àsìkò tí mo máa ń bọ́lọ̀ sọ̀rọ̀ nìyẹn. bọ́lọ̀ sọ̀rọ̀ báwo wípé sẹ́rídò ìgbà yẹn mo máa kí up ìgbà yẹn mo máa kí ìgbà yẹn mo máa kí màá wá kí <laughs> tó ti ansẹ̀ tirẹ̀ tó gbogbo ẹ tó bá fi ọmọ yọmí lẹ́nu ma náà agbálẹ̀kùn máa rí lẹ́yìn magreth pé ọlọ́run lásìkò yìí títí tó sùn <laughs> ọlọ́run ti tọrọ ètò kéré lọ́dọ̀ ṣẹ́jú mẹ́wàá mẹ́wàá gbóhó ṣẹ́jú mẹ́wàá ṣẹ́jú mẹ́wàá ṣẹ́jú mẹ́wàá ìṣá ṣẹ́jú mẹ́wàá yọ gìṣẹ́ wa lọ́wọ́ tani tí ṣẹ́jú fi mọ̀ ṣẹ́ta ṣe ọpẹ méjì wa lọ tó ọwọ́ àfihàn lẹ òfin rárí ọkà kún ọlọ́ni àfẹ́rù àlọ́fọ̀lẹ́wà kíkí kò sínú pé kíkí kí máa ti program kan ìgbìkì lẹ́kítọ̀ kan lẹ́ ń ṣe ẹ́ ayé àlọ́fọ̀lẹ́ náà wọ́n ti àdúyìn náà sọ ìpàtọ̀kẹ́ ìbáàdà pété àǹtí náà ara ìbáàdà ni ara ìbáàdà ni kò túmọ̀ sí pé àbí òye bàtọ̀ bí bá dà kò túmọ̀ sí kó ní àyínú sọ̀lá àlànà àǹtùm màdùrùwúnà ìlú sọ̀lá ìrún wọn ní kí wọ́n á kí nìsín. àwa ti bẹ́ẹ̀ àwa máa bá a lọ sí sí lóru ó fi di asúrì asúrì ó fi bẹ́ẹ̀ di mọ́pẹ́ wá wá pé náà we are still in lecture. ah lecture eléyìí nǹkan kọ́ ní sọ kẹ́ ẹ máa fà kókó yín sí o ẹ lọ kírun jàmá ẹ tún padà bẹ̀ wọ́n pàtàkì àmọ́ pé ká wá fìrún ráàrí nítorí abẹ́ lẹ́kítọ̀ eléyìí kò sínú ọ̀nà ẹ̀ka àmùsùnmí ká mójútó àgbàbẹ́. àbí kó ti jẹ́ kó dèkà náà lẹ́wà ẹ̀ ń ṣe wọlímà. nípa àwọn ọmọ wọlímà ọkọ̀ kálukú ti ká díẹ̀ àwọn ìdílé ìdílé tẹ̀ ń pè. ó jẹ́ ká kókó ọ di pé zohor asr maghrib ní dìde lọ kírun níbo lẹ fi hafi bọ àtọ̀là wá dìde alukurani náà lẹ tilẹ̀ kọ́ àwọn ọmọ ẹ̀mọ́tító lẹ́nu kan bá sọ̀rọ̀ kan náà o à ń fún alukurani lé mi ní ẹnì kan ọ̀gbọ́dọ̀ dìde lọ ẹni tó bá dìde lọ kí wọ́n kàn wò ah! <laughs> kí wọ́n ká àbùkù báwò àwọn èèyàn gbọ́dọ̀ lọ kírun subhanallah àbí tó bá tẹ̀ jẹ́ pé nǹkan mi ìlẹ́lẹ́ ń tí òun fi ń lọ ọmọ yín lọ́wọ́ níbo ni hafi àlọ́kọ̀dá wa ti wà agbọ́dọ̀ mójútó rẹ̀ kama kí lákòókò rẹ̀ kẹ́kọ̀ọ́ ti wá láti ọ̀dọ̀ sàbí àgbà abdullahi bin Mas'ud radiyallahu anhu nínú tí imaamu Bukhari àti Muslim gbàdá rẹ̀ ó ní sàbí rasulullah sallallahu alayhi wa sallam ayyal amali afdal ó ní mo bí anabi Muhammad sallallahu alayhi الصلاة على وقتها كاكيو لاكوكو ري lọ́lọ́ lábẹ́ ìlú fẹ́. wọ́n wá bu ẹnìkan wọ́n wò ó sọ̀sọ̀ wọ́n máa bu pé kọ́ máa ń kẹ́kẹ́ bí ká kírun lọ. à ìwọ tó ọ̀wá máa ká kírun rárá ń kọ́. subhanallah sẹ́ni tó máa ká kírun kó bu oríire. lọ́rọ́ àkọ́kọ́ tí wọ́n bí wá léèrè tó bá jọ́ gbẹ̀dẹ̀ àrùn fẹ́ yára. kò ní tó mọ̀bí anabi sọlá àtẹlá pé lẹ́yìn ọ̀run kìlọ́kàn ó ní alijihadu fi sabilillah subhanallah kákìrún lákòókò àkókò rẹ̀ ó tún gba wájú mẹ́tàdì dá lọ́wọ́ lẹ́yìn rẹ̀ lọ́kàn jihad torí tọ́lọ́ lẹ́yìn náà mo tún ní sọ́mà ẹ̀ èwo ló tún kàn rí anabi sallallahu alaihi wasallam anabi ni birrul walidayn láti dáadáa tó bí wa méjèèjì ìgbò kẹta ìrùn tó wá pé ọgbà kò kíni o ẹ̀dá kan ìwúwa ti kà ẹ bá ti kà fún tẹ bá rẹ lómi mọ́sálásí àdánwò bá ní yóò sì máa kaago fún àdánwò níjọ́ tí àdánwò bá ti lè kó bẹ́ẹ̀ ní mọ́sálásí mọ́ àti lọ sàdúrà àdúrà sì gbà kí mọ́sálásí ọkọ̀ ń rẹ̀ subhanallah eléyìí ọ̀yẹ́ kọjá bẹ̀ sẹ́ni tó fẹ́ wà lẹ́yìn nítorí ẹ̀ ló ti jẹ́ pé àmì dáadáa àtàìdáàrin pọ̀ kan mọ́tíláṣí wọn. gbogbo olùjọba wọ̀ láyé tó fẹ́ mọ̀ pé láwọn ẹni rí lọ́wọ́ àbẹ̀ wo bí wọ́n ti ń pọ̀ mọ́tíláṣí níwọ̀n àtúbà àti ìran ìṣá àti ìran lọ́wọ́ àti àpò àti mọ́tòrì èèyàn mélòó ni lọ mọ́tíláṣí. tẹ́ bá pọ̀ á orí wa lò èèyàn ẹ̀ta oró lásán ní kàkí ọ̀run ìlú òun èsèlú fákítìrì ọba àkọ́bẹ àwọn ilé tí ọba àlọ́jà ti rẹrẹ ìlú burúkú ni ibi tí òtún sẹ́ni ti ń kọ́lọ́ tí wọ́n lọ tí wọ́n tó tó tí òtún sẹ́ni ti ń kọ́lọ́ ń bẹ̀ lọ tààrà tó ilé yẹn túmọ̀ sí pé ẹdí káwọn náà sọdún wa ló kọ́ rí ẹdí káwọn náà sọ àdúgbò wa ló kọ́ rí káwọn àpọ̀ mọ́tíláṣí ní gbogbo gbà àmì orí ni ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kó wà lù kàn láyé. njẹ́ òfin iwu yín wò nù nígbà tó bá ti wọ mọ́tíláṣí wọn tó lè onye òun kí òun pé àtìlú ah, yóò ní dégbé yóò sì kó orí rẹ̀ yóò kó lọ bò mí. àmọ́ ìgbà tí ìwọ́n torí fún allah allah tó fi ah, àwọn ọmọ yóò mùsùlùmí pọ̀ bí ọkùnrin wọn balẹ̀ sí dúkìá tó gbé bọ̀ wá bí. ṣùgbọ́n ìwọ náà wò ó nà ọkà wọ̀lú kan gbogbo ọwọ́ ẹ mọ́tíláṣí la rí àríjàmá ibòmí gan làdáni la rí àrí ìmá níbòmí látúbà torí pé làdáni kan tó bá sùtúnú bí yóò kó tó bàbá lè máa mú un ìyẹn ní pínlẹ̀ ìdájí pèrò tán tá a sọ rárá sọ rárá ẹ̀ tún jáde bàbá lè máa mú un. àìmọye ìgbà mọ́ gbọ́dọ̀ rí lu yìí láwọn mọ́tíláṣí àdúgbò kọ̀ọ̀kan ọ̀rọ̀gbọ̀n tí ló bí ẹni tí pé òun kò tó rò àtọmọ rẹ̀ nìkan ni ariwo rẹ̀ náà ló ti kálukú tá a ti wá mọ́sálásí nígbà tí wọ́n wọ aago ẹ̀jẹ̀ máa ń kúta sí mẹ́ta ẹ̀hán kúta sí mẹ́ta ẹ̀hán kúta sí mẹ́ta bàbá lè máa mọ̀jú bàbá lè máa ń. nígbà tí ẹni dáa pè ní máa ń tí ọba ti ka irun ga fún dípò pé ó jìwà ẹ̀dá kúta náà wà wà ẹni wà wà subhanallah tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn káwa náà sọ̀rọ̀ wà ló kọ́ ẹ̀ ebi mùsùlùmí pọ̀ ní ṣùgbọ́n kí ló dé tí wọ́n kí ọ̀ ẹ̀yẹn lọ wọ̀ ránjọ yìí di láìla àdìlọ́gbà ẹlòmíì tẹ́ ẹ̀ mọ̀ pé mùsùlùmí ni lónà ọba yọ títàlẹ̀ àpàtì gbogbo ẹ̀wọ̀n kò tá jìbò tí ọ̀gá tẹ́wọ́ gan ọlọ́run tó gbé fìlà àbígèlè sí kékin ló dé ẹ̀yin náà wá kíyàn ní ah, ah, ní lọ́dún ní àwa yìí di a ah, ìwọ́n tẹ̀ kírun tẹ́lẹ̀ mùsùlùmí lò ọ̀ mọ́kọ́ mi ó kọ́ ọ́ ó kọ́ là á jẹ. so dábàá rí gbogbo wọn rẹpẹtẹ wọn ò sì kí wọn fọlọ rí mi ná ayé dé lè ayé wọ́n máa dé wọn fi hàn tí yìí ti ní ìbátan dé wọn sùn lọ yìí bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ wà lẹ́nu náà bàbá wọn. káàánú sì wà ló kọrí tí bàbá ọba kírun tí màmá òkírun wà láwọn ọmọ òní kírun ìlà màmá ìmọ̀lá àfẹ́tọ́lọ́ba fẹ́ sàánú náà. torí délé yìí wọ́n bá ti pè ọ́n káàbùrì tó gbogbo dáńdé abílẹ̀. àwọn amọ̀síláṣí náà rí pé àgé mẹ́ta lọ́wọ́ àbẹ̀ kò lè mẹ́tẹ̀ẹ́ mẹ́ta torí èèyàn mélòó ní kí ọ̀run náà yìí. àbí ẹ̀kọ́ ni tí àgé bá jẹ́ dọ́sìn mẹ́wàá sẹ́wọ̀n pé ibẹ̀ náà lẹ́nu ló ti wọlé tó kú lọ lókùtọ̀ wọn ò jẹ́ lómi. sọ àmọ́ ibi tó yẹ pé àgé pé dọ́sìn mẹ́wàá àwọn èèyàn fẹ́ kú tó pé ẹ sẹ́mi pé sẹ́yìn kan bá wọ ọbẹ̀ ni yóò dùn pé ẹ̀dá fún ẹ bá ń wálé ládùúgbò yìí ẹ̀dá fún ìlú ìmọ̀fẹ́ máa gbé bẹ́ẹ̀ á ìsìláàmù tiẹ̀ ń ṣe ń bì. àwọn ti jọjọ pé tọ́ láhàúlà wàlá kò wá sẹ́yìn lọ́wọ́ ìlànà ìsìláàmù náà dà wọ́n ti pè sí ọjọ́ ti pẹ́. háàfìbù àlùsọ̀làwà irun tẹ rí yẹn ní ìsìláàmù bàbá ni ẹni tí ì kò ní tọ́fẹ́ jẹ lérè ní islam ẹni tí ìbá ti kí ọ. a ti ti ma ipe ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú àwọn mùsùlùmí náà ti ń pe ara rẹ̀ mùsùlùmí nírú àwọn àwùjọ wọ̀nyí tó ṣe pé jimá ti jimá ni. torí gbogbo ọjọ́ tèmi ni ó dì mọ́ ọ̀nù ẹ̀yin náà ti ti mọ̀ òun náà ti mọ ara rẹ̀ ẹ̀sìn kí ni ọlọ́ọ̀fẹ́ fi tèmi ẹ̀ sí tòjí màlẹ́rì tó yẹ sí mọ́tíláṣí irú wọn tún agbá ìka mọ́tíláṣí náà tí ìbá ti pé ẹ̀yìn gàtẹ́ fún báyìí gbárọ́ ẹni tí èkì ń pa mí ń jùmọ̀ àti ní ìlà jùmọ̀ ẹ tún wá fún láyìíká mọ́tíláṣí pé àyè tiẹ̀ àyè tiẹ̀ báwò ẹni tí ń kírun lójoojúmọ́ ọ̀rá ilé kò gbọ́dọ̀ gbá yìí kájú afẹ́ńtẹ́ pé jímọ̀ sí jímọ̀ ẹ̀rọ pé gbogbo nǹkan nígbà tí èèyàn ń ran rọ́ lọ́ọ̀nì ẹ̀jẹ̀ amójútó òun jàmá ẹ̀jẹ̀ amó káwọn náà dàbí àpèjúwe àwọn ìlú kan láwọn ilẹ̀ Yorùbá yìí náà subhanallah wọn pè ń nígbà tí wọn pè ń lásùbà níbi sàkí mẹ́rin náà wọn pè ń lásùbà tẹ́wárí gbogbo mi kí bí mọ́tíláṣí ni alhamdulillah ẹ bá wọ ọ̀tún mọ́tíláṣí ẹ bá wo bí mọ́tíláṣí ẹ bá wo bí mọ́tíláṣí wọ́n ti mójútó wọ́n pè ń kò sínú kó ń sun rárá kí ẹ máa bọ̀ wá kírun ẹ má balẹ̀ ọlọ́lá yín ẹ fún ọkùnrin kọlá wàláhì nígbà tá ìdájọ kán gbogbo tábù sì ti ń kún gbogbo tábù sì ti ń kún kí kálukú sì mọ ọmọ rẹ wá dé dé ah, subhanallah ilẹ̀ yorùbá yìí náà amadukọ fọlọ amadukọ fọlọ káwọn náà jákòtú rere náà òsì mọ́sálásí jákòtú mọ́sálásí òsì mọ́sálásí ń bẹ àyàn lódì ọ̀yàn lọ́lọ́ lódì subhanallah ẹjẹ wa náà ká fọwọ́ ara wa ṣàpèjúwe dáadáa nípa ara wa ibi ẹ̀sìn islam ti wá lókun àwa náà fẹ́ sí lọ. lókun ìgbà tí a bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n fún àyè ọlọ́run gbàdúrà wa nítorí táwọn èèyàn bá pọ̀ ní ìgbà wọn ṣe tọ́lọ̀ orí ọmọ pọ̀ náà orí ọmọ pọ̀ náà ni àmọ́ ìgbà táwọn èèyàn bá ti ń sá fún tọ́lọ̀ abúlé ọmọ pọ̀ torí kẹ́yìn ti mọ̀ pé tí wọ́n pè é lásán àṣetá lè máa ń sáà ẹ má ṣe ọmọ àtúlẹ̀ ẹgbẹ́ tẹ bá bẹ̀rẹ̀ ẹ̀rọ tó wá. ọlọ́ni hafizu ala salawat ọlọ́run wá sọ pé hafizu ala salati ala salawat ẹ mójútó àwọn ìrún al-mafruḍat wan-nawafil gbogbo ohun tó jọra yẹn mójútó àtúndé ti lọ bẹ́ẹ̀ nù sẹ́yìn torí tí bá gbọ́ràn yẹn nìkan lọ́fẹ́ mójútó o lè gbá fáwọ̀ tó bá dùn lọ́la ń gbéyà. kò síbò ṣe lè màrún kí tó kò síbò ṣe lè máa pààyàn ọlọ́run tó lórí irun rẹ kò síbò ṣe lè sọ́ra fún kárí mi tó lórí irun rẹ tó lè gbá fáwọ̀ bá fáyà. tipatipa ló fi gba two and a half ó tẹ̀ lè gbà bẹ́ẹ̀ la fi jù rí tani ọgbàdàjì kò sí. ẹ̀yin náà ti mà ẹ mọ̀ kó dodo ni tó bá ti Allahu Akbar kí ni wọ́n bẹ̀rẹ̀ sí wá sọ́kàn rẹ̀ ẹ́ so ẹni tá a tẹ̀ lájọ pàdé tá a ríra kò dúdúdú kò tiẹ̀ ikú ni ẹ̀rẹ́ náà owó tá a san fún mi wọ́n san dájú wọn ò san gbogbo ẹ̀ ẹ̀rí pé sẹ́sùn ọ̀dá ní lẹ́yìn náà níta tó máa ń pàdé lẹ́yìn ẹ̀já lè má mú já sátìtì sálámà mọ́jọ́ ọlọ́mọ lọ. <laughs> gbogbo àwọn nǹkan lẹ́rìí tí ń wá ẹ̀sẹ̀ tání ọmọ kó gbogbo ẹ̀ wá fún wa ní gbogbo dá ti gbàgbé láti ọdún kan ẹ̀sẹ̀ tání ọmọ wa mú wa tó fi jẹ́ pé tó bá fẹ́ rántí tó gbàgbé ẹ ọlọ́sàánù wa ẹ̀ tó wá sọ́dọ̀ àbúrò àníkà tó lọ sọ owó nínú ọmọ ibi tó gbówó sí wọn lọ́nà àkókò ẹ lọ sí àlọ́ alákọ̀dá. lákàlẹ tí wọn nù tọ da la wọn máa kọ yẹn èyí tí wọn wá gbé ẹgbọ pa wá ẹ máa wé pẹ tí ò sọ wọn tọ máa wá. wọn lọ sàlù alákọ̀dá wà kíráká bíi ti kàkọ́ lọ tó nínú kankan mẹ́ tọ́ba tí wọ́n ti bẹ̀ kọ́ wa. wọn sàlù alọ́dá lọ́wọ́ wọn kọ́ ṣètá ni wàá pé wọn láti nígbà tó gbówó mu bí báyìí ló gbé sí wọn náà lọ dá kankan bò ó pé káwọn èèyàn má bàa mọ̀ abótúgba gbé ni ọjọ́ tètè kọ́mọ́ yẹn fẹ́ lómi ó ti má bẹ́ẹ̀ o kíákíá ọ̀rọ̀ ṣòro ni tó bàbá sáré lọ bí tó gbówó sí ó sì bá bẹ́ẹ̀ bàbá sáré wà bu ànífà mo ti rówó a orí báwo àní kò kí nǹkan lọ́rùn kankan bá wọ́n ti dà lọ́wọ́ fọ́ lòun rántí wọn ni ọ̀ rántí àṣetánì tó torí pé ọlọ́ni ìnáwó lẹ́kún àdúgbò mọ̀bí ọ̀tá tó fojú hàn lè sùn kọ̀ pẹ́kẹ́ ní kò sórí rẹ̀ wàlá. ìrùn ni ó kún ọ̀pọ̀pọ̀ bí ọ léèrè jọ́gbìn dàrú ìyá àmà àṣetánì ọ̀pẹ́kẹ́ ní kò ní ọ̀rùn eléyìí bóòlù àti wá lè kírun tá à ní irun kan míì ẹ dàpọ̀ kíkàlùkù tíra ìwò náà pé rákà kan mo tiẹ̀ fẹ́ kí wò láyé mi láì irun kankan gbogbo tí ń dàmí lẹ́nu tí ń dàmí lẹ́nu tí ń yọ mí lẹ́nu ìfẹ́ ronú ẹ̀ ẹ̀dá tíra ìwò rákà títí táwọn ìforí kalẹ̀ lẹ́ẹ̀mejì ṣé yóò ṣe é ṣe ọ̀dájú ìyàn bẹ̀rẹ̀ sí ro oríṣiríṣi torí àwọn sọ pé àwọn sọlọ́pù fọ́ àlẹ́ àwọn máa ń kí wọn ara ń tọ́ náà wọn lọ́wọ́ tí irun tí wọ́n fi dá tutù wa lọ ní pé wọ́n lẹ́nìkan ni wọ́n máa wò pé lápọ̀tún tọba dúró lórí wọn lápọ̀tún alìjẹ́nà ní bẹ̀bẹ̀ lápọ̀tún òun iná ní bẹ̀bẹ̀ níwájú òun arṣu rahman àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ bá ní bẹ̀bẹ̀.

tó bá yẹ pé tó ń ronú okú oríire yìí ni wọn máa ń kí wù rẹ. pẹ́sì táyì bá tún ti fọ́pọ́ lọ rẹ lọ́jà ọgbẹ́ náà padà sí di sàárè. bẹ́ẹ̀ni o ní yé bá ṣètánì jàjàkadì tó fi sórí rẹ̀. àmọ́ tó o bá lọ kọjá ẹni tá a lè dá jàkadì tó yóò sì dá ọ. torí délé èèyàn ti máa dá ọpọlọ rẹ̀ padà títí pé àní tẹ̀ mi ò ní ronú gbogbo tó mú àwọn torí lafiri láti rí náà wọn sọ́dọ̀ kò sọ́ọ̀lẹ̀ ẹni tí ń kírun sẹ́kọ̀ àwọn èèyàn ti ń pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń jà wọ́n ti gbogbo ẹ̀ tó kírun tán wọ́n ní ẹ̀gbọ́n ti ṣẹlẹ̀ ní pé mọ kí ni lọ lórí ẹ sọ fún mi pé a ah, ẹ ti ni pé ah, ọlọ́mọ ń bá sọ̀rọ̀ <laughs> subhanallah ṣe ọgbẹ́ èèyàn tún ga èèyàn tún ga ẹni tẹ́ fi ń kírun gbọ́n ti ṣẹlẹ̀ lé kẹta wọ́n máa ń sọ̀rọ̀ níwájú kíra sọ pé imaamu shafi ah imaamu al-bukhari rahimahullah wọn ń kírun oyin sì ń gan wọn oyin ń gan wọn oyin ń gan wọn oyin ń gan wọn bàbá yẹn òwúra títí oyin fi gan wọn ní ìgbà mélòó ó lé ní mẹ́wàá imaamu bukhari sábà ń lọ náà wọn ò mìíràn sọ̀rọ̀ lọ làwọn bá sọ̀rọ̀ lọ tí sísin bá ń bọ̀ wá wájú tiẹ̀ ń kọ́ tó ń kírun ẹ̀rí bẹ́ẹ̀ ni èèyàn ti di pé ń bọ́ọ̀sì kékeré ń ṣẹlẹ̀ ẹ wá rí pé sinmi ìní ń bá jàjà káàdì àjàjà ọ wá tún di yàmùyàmù pé à ẹ̀fọn yóò tiẹ̀ rẹ̀ ẹ wọ àwọn ẹni rí oyin nípa lẹ́nu kékeré kun rẹ̀ lásán gan lọ́dọ̀ tiwa bí máa ń kun lóde tí yẹn ń kírun yóò ti bẹ̀rẹ̀ sí rò pé tí ní àwọn ẹni rí nu ti rí nu ìyàtọ̀ wà láàrin wa táwọn ọlọ́ni wọ́n sọ lẹ́yìn tí sọ̀ọ́. ẹtún mójútó ọ̀nù tààrin irun tààrin ìyàpọ̀ ẹnu wà púpọ̀ láàrin àwọn olùmọ̀ nípa èwo ni irun tààrin ṣé irun gbóhòrò ni àbí irun áfù àbí irun magrib àbí irun ìṣáì ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ ẹlòmíì pé irun áfù torí tẹ bá méjì ti síwájú lọ́sàn-án méjì tó ń bọ̀ lálẹ́ èwo lọ́wọ́ aláàárín àṣù eléyìí lọ́dọ̀ gba jù kéésì nítorí bó a ti ṣe tó òun o torí àti ìdìkà tó wà tó kín lẹ́yìn. anabi sọlá àti ọ̀nà tó kọtọ̀ ọ̀lá tó lò ọ́ tọ̀lá tó là pé irun taarin náà ni irun áfù. àwọn míì sọ pé no irun magrib ni o torí tẹ bá wo irun àsùbá àti ìṣáà tẹ ewu zuhuru àti asiri ewu lọ́wọ́ láàrin magre bẹ́ẹ̀ làwọn míì tún wí ju wọn bẹ́ẹ̀ nkálukú ká ń gbé síra wọn ṣùgbọ́n dáwà lójú pé tó bá ti mójútó gbogbo òun máa àrùn yẹn ó ti mójútó sọlá tó ló pọ̀ sáárín ìmọ̀ béèrè kó dìgbà tí mo bá tó ma tààrin náà ó túmọ̀ sí pé òní ìrùn kankan kí tẹ́lẹ̀ náà àti ká mọ èwo ló kó yìí ná kótó di pa kírun ò ní irun kírun tẹ́lẹ̀ náà torí tó bá ti kí mara àwọn ti ṣe kíni o ti mójútó tà ní. wa qumu lillahi qanitin. dúró fún ọlọ́run ọba qanitina ay sakitina tí ò ní máa sọ̀rọ̀ tí è sára àrùn gbogbo bàtẹ́ bá ti kókó ẹ̀kẹ́. ọwọ́ nínú hadith Zayd ibn Arqam radiyallahu anhu hadith tó gúnrégé ó làá máa ń sọ̀rọ̀ lórí ìrun láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn máa kírun lọ wọn bọ sọ̀rọ̀ wọn dáhùn ẹni èèyàn sálámà ọ dáhùn kò di ọlọ́run rẹ tó ń kí títí tọ́nà fi sọ àyà ìkàlẹ̀ pé wọ́n kó mú hàtò àlùsọ̀lẹ̀ wọ́n ti wọ́pọ̀ láti wọ́n kọ́ wọ́n kó mú lélẹ̀ ìkànnì tí ayé sàkìtì. kẹ́ẹ̀dúró lórí irun lẹ́nu tó panumá tí ò ní sọ̀rọ̀ mí ìyàtọ̀ sọ̀rọ̀ wọn ni láti jọ́nà làwọn ò ti sọ̀rọ̀ lórí irun. ilé ìtumọ̀ sí pé bí ìyàbá wà lórí irun kò gbọdọ̀ sọ̀rọ̀ tọ́jú àtọ̀ sí irun. torí ẹ̀ ìgbà tí Muawiya ibn Hakam radiyallahu anhu sẹ́nìkan sí lórí irun tó ní alhamdulillah tí Muawiya sọ pé yarhamukallah àwọn sàbí kan ọkọ̀ apá gùn ẹnìkan tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀ orí irun wọn wà ọ̀ sọ̀rọ̀ lórí ha so olóhùn tẹ e, bìkítà pẹ̀lú wọn pé kíni fẹ́mi èmi ti wí ná <laughs> nígbà tá a sálámà sáà anabi sọlá sọlá ní ta ló sọ pé alhamdulilá ó ń tún jáde wá pé mi ó lànà bí ọ̀fọ́n rí ọ̀fà tó sọ kò sì bú òun ẹ̀kọ́ bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà tètè gbogbo ẹ̀ tó bá tẹ̀sẹ̀ náà lẹ́wọ̀ àwọn ọ̀bẹ gba léka àìbániwí gánba mi ìbáwí kọ́mọ́ màsí kí wọ́n ń dájọ́ fún mi àbí òye ẹni tẹ́ ẹ̀ bá wí yọ́ máa lérò pé ẹ̀ ń dájọ́ fóònù yọ bẹ̀rẹ̀ sí fọwọ́ rẹ̀ o àmọ́ tó bá tó gbogbo nǹkan pátá láyé yìí náà lẹ́ẹ̀mọ yọ kùmọ̀ sí yàn sí à yọ ya kántáfìtì ní o pé kí ni lójú alọ ni torí ẹ ọlànàbí ọba mi wí sallallahu alaihi wasallam tó ṣùgbọ́n anábì wa ni wọ́n mọ̀ ya á ti rún nítorí ọ̀rọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ èèyàn náà ni mo tó bá ti ní ká kí kún kùnmá kùnà tọ́ba ti nínú ọ̀rọ̀ èèyàn lọ. ìwọ lọkùnrin ìwọ lóbìnrin ẹ̀yin méjèèjì ẹ̀yin púpọ̀ ẹ̀yin lóbìnrin pípọ̀ gbogbo tọ́ba ti ní pé àmì pọ̀npá yẹn kan tó wà wájú rẹ sọ̀rọ̀ tí wọ́n ń pè lọ́rọ̀ èèyàn tọ́ba ti wọ náà ìrún bàjẹ́ ṣùgbọ́n anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ní Al-Qur'ani ìrántí ọlọ́run ìnìrún wà fún anabi sọ pé irun rẹ̀ bàjẹ́ nítorí pé ó ṣe látàrí àìmọ̀ ni a ti ti mọ̀ pé àìmọ̀ kan bẹ́ẹ̀ máa fi ṣe nǹkan ọlọ́run ń sàmójú kúrò fún yìí. sẹ́yìn tó túmọ̀ sí pé a kì í sọ̀rọ̀ lórí irun a yẹn bá máa sọ̀rọ̀ lórí irun rẹ̀ bàjẹ́ wa qumu lillahi qanitin ìmáàmù wa wà lórí irun nǹkan abéèrè pé sẹ́tí ń kọ́kọ́rọ́ kanga ní ìmáàmù wa ní naam abẹ́nìkan náà àwọn jama ní naam bákan méjì nínú kọ́jú kó hánà kí kóńkéwọ̀n ó ti tún wí bẹ́ẹ̀ sínú rẹ̀ bàjẹ́ yóò tún bẹ̀rẹ̀ àbíkọ́jọ́ pípọ̀ ọ̀mọ̀dájọ́ rọ̀ mọ́ ń sọ ọ́rù rẹ̀ lórí ìrìn kọ́mọ bá àrùn rẹ̀ tó àbí kó sì jẹ́ pé ìgbàgbé ló mú sọ bẹ́ẹ̀ kò sí tó ṣe ọ̀rọ̀ rẹ̀ sòṣùwọ́n tó bá jẹ́ pọ́ mọ́ ọmọ rẹ̀ ìrùn bàjẹ́ torí ẹ̀ láti sọ pé mbẹ́ nú ọ̀rọ̀ nítorí jẹ́ ọ̀ràn yẹn pé ká sọ kódà kó ti kórè ìrùn láwà ṣùgbọ́n tó ti pé tá a bá sọ yọ ọba àrùn jẹ àmọ́ àgbọ́dọ̀ sọ sí ìkọ́jẹ́ pé afọ́jú kan lọ di kòtò tó bá ti já sínú kòtò yẹn ó lè bá bẹ́ẹ̀ kú ó lè sèse ọ̀sọ̀ fún wípé kòtò ń bẹ wá lò yàtá pọ̀ tún yàtá ó sì tuntun rẹ̀ bẹ̀rẹ̀. وهذا هو الكلام الواجب لكن سبع سبع تنبع نجح inú ọ̀rọ̀ tó tún jọ́ràn yẹn náà ní pé pé èèyàn ń sẹ̀mí lójú ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa pé yàn pé lágbájá yàn á ní naam ọlọ́dà ànábì lọ sallallahu alaihi wasallam wà tún wà tún ọ̀rùn bẹ̀rẹ̀ ìrún ti bàjẹ́ wà tún bẹ̀rẹ̀ ọ̀ràn yẹn kọ́ lọ́dà ànábì lọ sallallahu alaihi wasallam ṣùgbọ́n wà tún ọ̀rùn yẹn bẹ̀rẹ̀ tí yẹn bá jẹ́ kí bàbá rẹ̀ ń pè ọ́ màmá rẹ̀ ń pè ọ́ ọkọ rẹ̀ ń pè ọ́ lóbìnrin irun tó wọn kí yẹn jẹ́ náfìlà ọ̀ràn yẹn kọ́ dáhùn irun bàjẹ́ wà á tún bẹ̀rẹ̀ tó bá wù ọ́ tẹ̀mẹ̀kẹ́ náfìlà tó bá wù ọ́ àmọ́ tó bá kọ́ ọ̀ràn yẹn ló ń kí òní jáàmù wọ́n gbọ́dọ̀ dáhùn títí tó fi kírun tó bá pé bàbá màmá ọkọ àmọ́ tí ìbá wa sọ ọ láti fi tún un sí ń kọ́ ẹgbẹ́ òun dàrú mímọ́ mọ̀ ọ́n bí tí ìrún ti dàrú àwọn ti subhanallah kò yé kò burúkú ẹnìkan ni wọ́n sọ ìrákà àtẹ̀ ń kí lọ ẹlẹ́karùn ní àná ẹjọ́ kò so òun ti fi irun tiẹ̀ ti sàrà yóò tún tiẹ̀ bẹ̀rẹ̀ ọgbà irun tiẹ̀ máa lẹ̀ pẹ̀lú díẹ̀ ọlọ́run alẹ́ sàn án. tó eléyìí jẹ́ ìjọba ọ̀nà حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين eléyìí jẹ́ ntọrọ na ayẹyẹ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ìtàn àwọn ọmọ wọn apá jùlọ nípa àti sàlàyé ìwò níjẹ sọlá tó wọ sọ àǹbẹ Ọlọ́run bá pẹ̀lú orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ó fún wa ní àgbọ́yé nínú ẹ̀sìn wa ọ̀ràn wa lọ lórí àtìlẹ́ máa ń dúdú òsì wa lọ́kàn nínú ẹni tí ìrún ọ̀sẹ̀ sábà bí lílà tó bá ti lọ́la lọ́kẹ́yà subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله bá ti ń wọ ọ̀kan gbogbo tójú bá ti rí ọkàn tẹ̀lé tó nítorí pé ojú pẹ̀lú ọkàn wọ́n sopọ̀ mọ́ ara wọn púpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá fẹ́ sọ́ọ̀dì o sì fẹ́ páàsì ìdánwò kan ìtọ́jú àti nípa ọlọ́ka ẹ̀kọ́ rẹ̀ yẹn níbi tó ti ní rí nǹkan kan ju gbogbo ìṣíwájú lọ ó súnmọ́ kí n tó fẹ́ kọ́ ó tètè wọ orí ẹ̀ mọ́tò máa lọ kà mí lóṣù máa rí i pé wọ́n lọ wọ́n ń bọ̀ ẹ̀ ọlọ́mọdé ò fẹ́ yìí torí pé ọpọlọ máa pín torí ti rí i ó lè dá ọpọlọ dúró lórí tọ́ka tó bẹ́ẹ̀ náà lẹ́sìn máa ń wọ̀ ọ̀kan Al-Imam Malik rahimahullah lọ́dọ̀ tún wa wọ́n ní sẹ́ máa ń kí wọn máa wọ̀ bẹ́ẹ̀ ni tọ ìgbàdé ti ní ọ̀kan ní kọ́ ọmọ wò eléyìí yẹn automatically ó bí kí ọ̀rọ̀ kan tún wọnú mọ́tàbí yẹn pa àlè wọ̀ tún àlè wò sí torí máa wọ̀ ọ̀kan gbogbo ní tí wọ́n bá rí lọ́ọ̀kan tí máa ń lọ ní ìmọ̀ ojú tẹ̀lé so ìmọ̀ ojú tẹ̀lé yàtọ̀ sẹ́ni máa wo ibi tó forí kalẹ̀ lódodo kò sáà dé ìdìkan tó sọ pé ẹ máa wo ibi tẹ́ forí kàn tòṣùgbọ́n àwọn olùmọ̀ sọ yìí

so àwọn èèyàn wọn fẹ́ gbọ́ wọn fẹ́ gbà ànábì ti sọ pé àwọn èèyàn àwọn èèyàn jáwọ́ nínú àwọn òkè lẹ́rọ̀ àbí kí ọlọ́run sì rán ẹyẹ tí wọn kọ́ yọ wọn lójú ìgbà náà làwọn èèyàn tó wókè máa lórí wọn ẹyẹ ọyọ yẹn lójú sẹni ti fẹ́ kí ojú tó wọn lọ náà. Àlẹ́ nípa ìdúró nínú. because everybody is allowing to bọ́ọ̀lù ọ̀ṣẹ̀ lè rí bí nàìjíríà islam ní inú rẹ̀. táwọn àti ló kéré jù nínú ẹ̀sán torí lẹ́yìn ọ̀rọ̀ àbá òun kírun lẹ́ni tí ń bẹ̀rù kó kírun rọ́gọ̀bá rọ́gọ̀bá tẹ́ òun lọ gàdù kọ́ ọmọ kírun bẹ́ẹ̀ pé wọ́rọ́ lọ àgọ́ ọlọ́ọ̀lọ́ ni mò ń rí ọlọ́ọ̀. ilé yẹn lè kọ́ náà ni yóò sì di kó o lè tẹ̀sìn yẹn tọkàtọkà torí wọn jọra wọn ẹni tí ń fi fẹ́ràn bàbá rẹ̀ tí ń fi torí pé ń bẹ̀rù ìyá tí bàbá rẹ̀ ó fi jẹ òye fi fẹ́ràn bàbá rẹ̀ tó bá kọ gbogbo aṣọ ti pé tó ń bá tẹ̀sí pọ̀sọ ìtọ́kùn ọlọ́gbà gbogbo pálọ̀ bàbá wọn kó ní lẹ́yìn náà fún wọn àríǹjì ẹ̀ torí pé ìfẹ́ ní fi ń ṣe. àmẹ́ni tí ń bẹ̀rù ẹ̀mí wọn aṣọ wọn ni kí n fọ́ mo ti fọ́ àwọn ò tí gbalẹ̀ ẹ̀ dákọ́lẹ̀ bá tó nítorí délé ló ti jẹ́ pé ẹni tí máa ń sin lọ nítorí pé ń sojú kòkòrò tó wà lọ́dọ̀ lọ yóò máa sin lọ tìfẹ́tìfẹ́ ẹni tí sì ń sin lọ torí pé bẹ̀rù ìyà tó wà lọ́dọ̀ Ọlọ́run yóò máa ṣe ọlọ́run ti bẹ̀rù ti bẹ̀rù òun á rí lè ṣe náà gbà torí ẹ̀kọ́ máa wo ipò ńrọ́lọ̀ ní ó jẹ́ kí ẹ̀sìn tó ń ṣe kọjá ìbámu pẹ̀lú dọ́là ń bẹ́ jù. nínú àwọn nǹkan tí wọ́n mẹ́ṣọ́ra ẹ̀ pé sẹ́ni ọ̀gbọ̀n kankan. sẹ́ni yẹn ẹni tí ó dúró tó ṣe àlùra tó wá dúró tó ń kírun tí ó jẹ ọ̀kọ̀ọ̀kan nínú tí ò rò ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀. àwọn yóò rò kankan náà ní túmọ̀ rẹ̀ pé tí ò rò nípa àdáyé. má rò kankan gan tẹ̀kílẹ́ fún bímọ aláìlú papọ̀. ọ̀ gbọ́dọ̀ rò láti pẹ̀lú dáàlì ìsìn náà ti mọ̀ pé kò sí ìpani láti pẹ̀lú dáàlì ìsìn náà ṣẹ̀rí àyè. ربنا ولا تحمل علينا ربنا ولا تحمل علينا ما لا طاقة لنا به إنسان يكبر ولا مجنون وسي تكليف ما لا يطاق لا يكلف الله نفسا إلا وسعها ìrọ̀lẹ́ Ibn al-Qayyim rahimahullah ni tí wọ́n bá sọ fún yàn pé ṣé nǹkan kan láì gbèrò kankan kò sí tó lè ṣe sí láyé pé ṣé nǹkan kan láì gbèrò kò sí tó lè ṣe ṣe torí kò sí tó yọ̀ sí láyé tó ní gbèrò náà àrẹ. ẹ̀yà tí lóru yẹn fẹ́ kírun náà bílà títẹ̀ máa ti dàníyàn ní rákà méje alákọ̀ọ́kọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ ó ti tó àbẹ̀rẹ̀ kọjá kó ti tó àní ìdìgbà tó máa rẹ̀ ṣùgbọ́n tí a bá wo irun pé ìbẹ̀rẹ̀ rẹ̀ ní Allahu Akbar ìparí rẹ̀ ní Assalamu Alaikum ilé ìdíná omi ló tún fẹ́ bẹ̀rẹ̀ ó tún dá aṣọ láti tún àníyàn rẹ̀ náà. ọ̀pẹ̀rẹ̀ àárẹ̀ ọ̀kan náà ti lọ kírun àná lẹ́yìn wá já so ibi tó dẹ̀ wà wọ́n ti wà nípò pé wọ́n jókòó sọ wọn ìmáàmù lọ pé ẹgbẹ́ báwọn lọ sọ wọn pé báwo ni ìrànwọ́ pé ìrànwọ́ fẹ́ ṣe ìmáàmù kí máa bá àrùn lọ sọ fún bẹ́ẹ̀ nìkan síwájú ẹ máa bá àrùn lọ kálukọ́ parí ìrún rẹ yóò bá tọ́tọ́ nù. Mm-hmm. tọ́tọ́ náà lè tuntun sí kálukọ́ parí ìrún wọ́n wàá rà kó wá wá dùn. ìgbà tó ṣe ẹ̀ pé ìyọ̀ ṣe tó bọ́ síwájú òun kò gbóhùn sókè fi lídọ̀ wọ̀nyí owó lè jọ wà ní. òní ti gbogbo ilé àgbẹ̀sìn yẹn nígbà tó ṣe máa máa ti kókó tó ń wà ó lè jẹ́ra káàkiri gan tó ní nǹkan yẹn ti ṣẹlẹ̀ ó tún kúra kàkan láti ẹgbẹ́ bíi mọ́tìrì kọ́ni kókó kó irun rẹ̀ ọlọ́run bá ń kọjá ní. ìbéèrè àbí ẹ bá parí àtayá lábájá ìwọ bọ́ wájú kókó irun fún wa gbaná láì kó fẹ́ nìkan síwájú tẹ ẹ bá ti parí àtàyà lágbájá ìwọ ni ọkọ dìde kò pé wọn kí ni bẹ́ẹ̀ rúdú òfin lè sọ̀rọ̀ tó ń wà lórí irun máa ń ṣe lórí náà àlejò. Hmm? ta ló pa nípa àwọn dị nípa rẹ̀ gbogbo àti ìṣẹ̀dá mú wọn pa àwọn ọ̀fẹ́fẹ́ rẹ̀. Torí ahụ àti sọ pé gbogbo máa wo ibi tó fi lè balẹ̀ Alhamdulillah, nígbà tá a bá ti parí àwọ̀ rẹ̀ aṣọ ilé àmọ́ yẹn ti dojúmọ́ náà máa wà. níjó àmì wo àmì wo ni ó jẹ́ àmà àmì gbà ní máa ti dojúmọ́ nù àwọn ti fẹ́ kí kálukú ti dojúmọ́ ọdẹ wo ti jẹ. nípa ti ẹgbẹ́ ẹgbẹ́ wáyà wọ́n ń kí ọ̀nà ọdún afẹ́ parí ọ̀ lójú bóyá wọn á tún yẹn lọ àlọ́ aláṣẹ padà já wọn á lọ sí àlọ́ alábìgbà tó ti yọ ẹni wá kí wọ́n ti kí wọn tán òun náà jẹ́ òun pẹ̀lú bí bóyá ìjàmọ̀ nǹkan kan pé ṣé ọlọ́run lè yọ ọlọ́run fún mi lágbára. eléyìí láàrin rẹ̀ sọ́nà àmọ́ kò kírun pẹ̀lú jẹ̀mọ́ torí ìrùn rẹ̀ tí ọba pẹ̀lú jẹ̀mọ́ ó kú dẹ̀dẹ̀ kọ́ parí ẹ̀ lọ́bàjẹ́ sòṣùgbọ́n náà lè fún ńlá dáa pé ó tún ti jẹ̀mọ́ àti ó fi díẹ̀ tún ti jẹ̀mọ́ yọ gbà ládàrí ṣá. bọ̀ ọdún wa máa dédé àsìkò sí àwọn àgbẹ̀tà jìnnà yẹn ìgbà máa ń jìnnà gbàgbà wà á mú iná súnmọ́ wọn yóò gbọ́ ọ̀rọ̀ sí wọn ó ṣe kó má gbọ́ ọ̀rọ̀ wọn làwọn ọ̀sán yẹn báyọ̀ wá ń ṣe nǹkan kan lọ́sọ́ àwọn ìgbé bóun ọ̀bá bá ní ibi bọ̀ bóyá tó ti gbéra wọn òbí bíi ten minutes àbí ìfẹ́ náà. wọ́n bá tọ̀nù. àwọn ikú wọn lọ bá tọ̀hún. so ṣé àìbá àwọn èèyàn gbọ́ọ̀rùn tí wọ́n ti ń yẹn ṣé kò túmọ̀ sí pé bóyá bọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ó yóò mú kí àwọn èèyàn máa fẹ̀sùn kan ìsìlámù yẹn gbogbo tó sì ń mú ni máa fẹ̀sùn kan ìsìlámù yẹn ibi tẹ́mi sì ń gbà bọ̀ eléyìí ní kọ̀ọ̀kan kan kí n tó dé tọ̀ ìwọ̀n ìwọ̀n á kí òun níbi tọ̀ ọ̀nà tí máa ń jẹun mọ̀ ma àní tí máa ti ń ṣẹlẹ̀ wọ́n máa fẹ̀sùn kan ìsìláàmù ibi táwọn eléyìí ṣe mùsùlùmí ni tó fi jẹ́ pé ọmọ ti àwọn ọmọlẹ̀ lọ bomi gbogbo wa sèyàn sàgbára ètò súnmọ́ yẹn jù ìyẹn ọmọ bá wọn kí ọ àlọ́ àhùnmá ẹ̀yà tí wọ́n ń ṣe téèyàn ti kọ̀rẹ́tì rẹ̀ tí wọ́n gbà tó tí wọ́n máa ń mọ yẹn pé torí àtúntẹ̀ lẹ́yìn tí wọ́n á kírun bẹ́ẹ̀ tó dà. Bàbá tí ìdíwọ́ bá mú yẹn nígbà kan lẹ́ẹ̀kan láàrin tó mú yàn má bá àrùn bí téèyàn bá ba lọ ọgbọ́n fẹ́. Yẹ́sẹ̀ sáà máa ń wà táàmù àti gbogbo òru ní ìsìn. kìí sọ̀tàn kọ́dọ̀ wọn ní lẹ́yìn látò lùkọ́dẹ̀ òru rẹ̀ ni. àwọn tó wá ní wẹ́lá tó bá ká gbà wọ́n tó máa bẹ̀rẹ̀ wọ́n lọ bí aláwọ̀ ọ̀rọ̀ bóyá ń kọ́ wọn ni. Ṣé ń ṣe máa kí pẹ̀lú wa nínú yàrá ní one adé pàṣẹ tẹ pàṣẹ tẹ pèsè ní one ní àwọn owó ìjà two ẹ̀yà owó ìjà náà. mùsùlùmí náà mùsùlùmí ni ṣùgbọ́n láti bẹ̀rẹ̀. kí ni ọ̀sẹ̀ lẹ́nu lẹ́tọ̀ kọ́tù tí kọ́tù bá wà yára o. torí lẹ́tọ̀ kọ́tù kọ́ yẹ kí kọ́tù ọwọ́ apálọ̀ mọ́. àmọ́ tí lẹ́tọ̀ kọ́tù bá ti lọ wọ́n tún kọ́tù rẹ̀ ó kí gbogbo ọjọ́ ayé wọn di lẹ́tọ̀ kọ́tù. àbí òye ẹ̀kọ́ tí wọ́n lò lè lẹ́tọ̀ kọ́tù rẹ̀ wọ́n lò torí pé tùmọ̀ Ramadan náà oṣù kan kó tó sùn ọ́ àmọ́ tí a bá ti tí a bá ti rẹ́pọ̀ nǹkan nu Ramadan nígbà tí èèyàn ò tàpá nìkan nu Ramadan náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí ọba dá ní ẹgbàá tí ó kírun ó ṣe ra rẹ̀ ta ló ń gbọ́ sọ́ọ́ yọ ọmọ máa sọkàn rẹ sọkàn rẹ àníyàn nítorí dàníyàn pọ̀ jẹ ìyẹn lónìí ló fi sínú àsìkò àti sínú wá tó jiyàn tó jiyàn nù wàhálà kẹlẹ níyà mo ti gbá kì í ọlọ́tí máa tí mo bẹ́ẹ̀ ṣe wọ́n sára rẹ̀ ní òòlù sí ọ̀hún tó yé àgbélòògbé láti ọlọ́tí mo màkì ó ti màkì tó kú ilé wọn ni tí mo rọ anábì gan iná màlẹ àmàlú ti níyà ọlọ́run ti màá níyà ló ti máa ń tó ṣe kó lọ́ọ́ tó àlèmọ́ náà wá kàbí dín ní bẹ́ẹ̀ máa fi tẹ̀sí yí ọlọ́ọ̀ni ọlọ́run ẹ̀ lè fi tẹ̀sí yí torí kò sí lọ́pàá ṣùgbọ́n òfin ẹ̀ ní lọ síbi pé tó o bá dà níyàn lórí nǹkan kan tó ṣe lẹ́sìn kò ní jẹ́sìn. a sì mà ipe àníyàn àkókò rẹ̀ náà nígbà tó o bẹ̀rẹ̀ tẹ̀ àgélógbé lọ́nìí tí tó fi ń kírun nù tẹ̀wọ̀n kírun anábì ti sọ fún àìbẹ̀rẹ̀ rẹ̀ ní kíni Allahu akbar ìparí rẹ̀ ní kíni àti tọ́ba gbàgé tó gbé gbà tó tún lọ́ọ́ tọ̀ ìrun náà lẹ́ ti ń méjì méjì náà ni ń béèrè bá ti dà ní <clears throat> à ń bẹ lọ́run kò mú tí n bá ń sin kan à ń bẹ lọ́run kọ́ dára. èso túmọ̀ sí pé tẹ́ bá dàníyàn kan irun náà lẹ́kì parí kò burú àmọ́ tẹ́ ń bá ń da àníyàn kọ̀ọ̀kan fọ́kọ̀ọ̀kan ọ̀dà jù. lọ́kàn wa náà lọ́kàn wa pé wọ́n lọ́run mo fẹ́ kírun báyìí ní yorùbá yín náà lẹ́bi sọ lọ́kàn yín ahọ́n ọ̀gbọ́dọ̀ rúwúyẹ́ ìyẹn wọ́n mọ àdìsọ́kàn ní kí lè yàn fẹ́ sí ìyẹn wọ́n mọ sọ́kàn rẹ̀ pé nǹkan báyìí mo fẹ́ sí wọ́n lọ. àníyàn tẹ̀lifà táwọn akọ nàwa ètò kan fún yín pé kí ìwọ́n àbá kọ nàwa ètò kan tó gbé síra èyí tí wọ́n ní kó wí bí àlùwàlá lọ bá lọ wí bí tarawé o kúkú gbéde o sọjá bó ti jẹ bẹ́ẹ̀. na ìmáàmù ti kí òun fáwọn yẹn. kò sí wàhálà kórópò àní kórópò kò sí wàhálà nítorí pé alhamdulilayi yaani wọn ka kí ó lọ gbàgbé wọn ka kí ó lọ ọwọ́ nusura mi sí ètò lọ́nkà nípa àwọn alukóra ni jọra wọn gan òkòtẹ́ni tó lè tún ọ sí inú jẹ́mọ́ kánà àtúrúkú mẹ́lẹ́ kánà tó bá tún dìde tó ọba rántí àyà náà mà o rántí tọ́kà mà ọ̀rántí tọ́kà lẹ́yìn eléyìí mà ọ̀rántí ọ̀kàkà mà rọ̀ lọ ọrùn kúrò ọlọ́rọ̀ ọrùn ẹ máa fi bárùn lọ. dárúkọ súrà báwò wípé kò yé mi kò oh, mi kò. Thank ike suratul baqara suratul baqara ti madaniya wa aya wa mi atari. ọba ti bá o ìwọ́n bàjẹ́ ni wípé kìí ti ara rẹ̀ kò sẹ́ni tó ní fún àṣà yìí pé sùúrà báyìí là ń ké láti ká ọ̀rá ni mọ́kẹ́tẹ̀ ọ̀rá dà tó kálọ̀ náà iná làá fi sọ pé kéèyàn tó tẹ̀lé máa mú yóò ti kọ́kọ́ wá mọ́ dáhùn kí ló léwu bí ìrora àbúrò àti bàbá ẹsẹ ṣe ní ìdán káàbù sùn abẹ́ màbẹ́ òun odidi lè máa mú lọ́wọ́ àkókò ọmọ ẹgbẹ́ sọ́ra tó lọ́sọ́ ara ti màdánìyà lórí irun bẹ̀rẹ̀ pípẹ́ o gbàtẹ́ kókò wá mọ̀ láti pilẹ̀ agídí ní bí ń ṣe so irú bẹ́ẹ̀ àdúgbò náà ń wọ́n kàn ń kúrò àwọn jàmáà mẹ́rẹ̀ ni tó sẹ́rí kò sí wàhálà wọ́n bò hàn ní mọ́ mà máa ké nínú rẹ̀ ó lè jẹ́ pé márùn-ún lọ kọ́kọ́ kí rákà alákọ̀ọ́kọ́ mẹ́rin rákà kejì gbogbo rákà àkọ́kọ́ márùn-ún rákà kejì mẹ́rin ẹ̀rọ kó gùn má tó bá ti parí ọ̀tún bẹ̀rẹ̀ má tó bá ti parí ọ̀tún tún sàn ju ká máa ṣe kàràǹbà nílò ntọ́ ma ẹ ẹlòmí ọkọ pé màtálà nùúrì yìí ṣé màtálà nùúrì ń bẹ náà kúrá ni so irú bẹ́ẹ̀ ń ntọ́ ma ọkàn lọ dá ló lé ni ọwọ́ àmọ́ pàlùkúrá ni tẹ̀ tàbí òye lẹ́yìn náà ẹlòmí ọmọ ní òkè wà gbà kúrá lọ àwọn olùdókòlò náà ní ṣètò ọmọdé ah wàláì tó wà lá ntọ́ ti pàṣẹ ìgbà rẹ̀ ló fi kí ọ wọn kì í sẹ́bi ìsúná rọ́bìkà àlà rákà kọ̀ọ̀kan ṣé wọ́n kọ àkọọ́lẹ̀ kọ́ lọ́wọ́ nígbà rẹ̀ ni. àbí wo ni karamba ni tí èèyàn ò lè ṣe tí ó kàn máa kóra rẹ̀ sí wàhálà. àbí òye wa eléyìí wọn mú kọ́pọ̀lọpọ̀ ọmọ fẹ́ kí rọmọdọ́nù òde mọ́ pé gbogbo kí ó dá àdá wa máa ka wọn. tó <laughs> o sì rọrùn ọrọrùn lèyí lábí lọ́ọ̀mà wọ́n ti kírun láti ìjọ ẹ̀yọ̀ kan lọ nínú òsì tó burú òkè lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀mẹ́fà ẹ̀mẹ́je so fún bàbá àti rákà kejì ó dín kù díẹ̀ kò ní gùn tó iye tó ṣe ń ta lákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ gbà àmọ́ bá ti pérù ká máa fi mudhamadan Allahu akbar tọ́bi ayé hàlẹ́ ayé ọ̀pẹ́ kó máa tó kẹ̀sí bá Allahu akbar àà eré mi. Nah. ìrẹ́ náà lọ́pàá ló fi jẹ́ pé àwọn tó máa ń tẹ̀lé mọ́mọ́ àwọn náà gbọ́dọ̀ wọn kó tètè tó practice tẹ́ máa ń kí alukur'an bọ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀yin náà jọ́kàn ẹ̀ka jẹ́ abu pé mm, mm, selection tó yé selection lónìí so that ẹlòmínú òfin máa lọ́jọ́ wájú tọ́lá ló máa mọ owó tó wájibù náà ní tàbí òye tẹ wọn ní selection mú bí òfin kí ayà yìí lọ́rọ́ káyì tó ń bọ́ bómi òfin kí ayà káyì títí tí ó fi yá àwọn èèyàn pé nǹkan yìí rọrùn bákàrà ọ̀hún máa tẹ̀yẹ sára nínú àkùrọ̀ àwọn ènìyàn jọ máa kí ló burú pé tí mo ké lánàá náà ní tún ké lónìí ta ló sọ pé tí mo bá ti ó burú burú báwo. nítorí délé ọlọ́run bá kò di wàhálà rù àwọn ọ̀sẹ̀ mọ́ ibi tá a bá fẹ́ la wàhálà bọ̀rọ̀ àlọ́nà tòun bí tí wọ́n ti la wàhálà bọ̀rọ̀ àlọ́nà yóò kó bá àwọn èèyàn torí gbà tí wọ́n tún mi sílẹ̀ mẹ́wàá tí ń gba correction sẹ́wọ̀n pé èèyàn ṣé ìjọba ti lè sámà yín lọ lẹ́nu àbí ẹ̀kọ́ ni ìgbé tọ̀ bàbá lè má mú lónìí àmọ́ ọ̀rọ̀ jẹ́ bó ti jẹ́. wọ́n á bẹ̀rẹ̀ tó bá yẹ pé obìnrin ẹ̀ ti tìlẹ̀ ọ̀rẹ́ ṣe tìlẹ̀ ṣe tó máa tó fọwọ́ sí. àwọn obìnrin náà obìnrin ti sin náà lẹ́nu kọ́ lẹ́nu kó tó wọlé síbẹ̀ yìí ká dùkú yìí báyìí lẹ́nu bẹ́ẹ̀ yóò tún gbà. zina tó o yóò di ìyá rẹ̀ lọ́tọ̀ ẹ̀yin bọ́lọ̀ náà kó tẹ̀ ìyá rẹ̀ jẹ nínú ìyá náà ní pẹ̀lú ọmọ fa àmọ́ yìí náà ti tọ́ pẹ̀lú ẹnu pé ọgbà iye báyìí yóò gbà dájú. òṣùmọ́ ẹ̀yin àtàwọn fámìlì yẹn wà lè fún ṣáà tó sì yẹ ká ẹgbẹ́ owó ìmọ̀. <laughs> sọ̀rọ̀ pé ẹ̀lẹ́ bá ẹ̀lẹ́ yìí nà lárí nà. kọ́kọ́ kí o tún afurasí pé tí padà kí lóru mẹ́wàá lọ náà kò sí wàhálà. ọkẹ wí tilẹ̀ ọ̀ wáyé nìkan. tó bá ń tẹ̀lé ọ̀fẹ́ pé ìlú máa bẹ ń jà nínú ọ̀dọ́ tó máa ń tẹ̀lé ọ̀fẹ́ pé ìlú ti wọ́n nìkan tó wọ́n yóò tuntun bẹ̀rẹ̀ ni torí pé ń gbára gbóná náà lọ́wọ́ ni. torí pé àníyàn òun lórí lára kò sì sára láìsórí ó ti mọ ayé la tẹ́lẹ̀ ni pé gbàgbà ti ná àti ìdàníyàn náà á tó díẹ̀ díẹ̀ náà nígbà bá ti dé àwọn tó ẹ̀mẹ́ta ó tètè mọ̀ pé yẹ ní ìbáyìí ó ṣe kókó náà. náà kìí ṣe pé òun ló láwọn ọkọ rẹ̀. àwọn àgbà láyé mọ̀nà àwọn ní tókó tẹ̀sẹ̀ lọ́kọ̀ tuntun yẹn àbí òye ó ti lọ́ọ̀ ká tẹ́lẹ̀ ìwọ̀n ń fi ọkọ̀ yìí wé ọkọ̀ dà kókó kọ́kọ́ sí yẹn tí ń lọ́rùn ju eléyìí lọ gbígbà tó fẹ́ padà sọ́dọ̀ dà kókó wọn sọ pé rárá o nígbà tó o bá tọ oyin rẹ o tó nà kìí sóbi nìkan o eh, ah, kìí sọkùn nìkan ló lẹ́tọ̀ọ́ pé bóyá àlùjọ́nọ́nù wàlùjọ́dáàmù wàlùbárọ́sù wàdà olùbárọ̀ kìí sóbi nìkan kìí sọkùn nìkan ló lẹ́tọ̀ọ́ obì náà ní jẹun òun náà lẹ́tọ̀ọ́ sí tó hàn pé wèrè lọ́kọ́ àbí obì náà lẹ́tọ̀ọ́ pé ẹtú aká ìdìbà wèrè gbé ọ̀hàn ibi ọkọ̀ náà òun náà dẹ́tẹ̀ ni ọ̀hàn pápá ọ̀hún àpò náà ẹ̀ní ẹ̀ní òun náà lọ́kùnrin tó ti bá bẹ̀rẹ̀ kí ṣiṣẹ́ tó yẹ obìnrin náà lẹ́tọ̀ọ́ àti ìfẹ́ fáwọn tó bá àmọ́ tó bá fẹ̀sùn kàn bá bẹ̀rẹ̀ kí ṣiṣẹ́ yóò ṣe sùúrù díẹ̀ ọdún kan ní òfìsè sùúrù torí tó ń kọ́ bá ní àsìkò ọyẹ́ nìkan ni yàtọ̀ sásìkò ooru tó ní òfin ṣẹ̀ríà ó ṣe sùúrù kọ́dà ẹ̀jẹ̀ throughout the year. tọkọ bá gbé lánàá òun bá ti pọ̀ irọ́ nípa wọn náà dà gbogbo lónìí ẹjẹ wọn jọ yàrá ẹtìlẹ̀kùn mọ́ ẹ̀yin obìnrin ẹbu kódà yìí fún ìyàwó ó lè jẹ́ ọlọ́dà búlù àbọ̀lọ́dà so tọkọ bá bá lò wọn máa ń rí ọ̀dà búlù ní abẹ́ tiẹ̀ náà wọ́n ní lóòótọ́ bá lò. òun ò ní mọ̀ o pé wọ́n ti da kíní bódà kan sí ìyàwó rẹ̀ lábẹ́ o torí tọ́ bá mọ̀ sẹ́ mọ̀ pé ẹnu kọ́ ọmọ wọ́nà tí ó fi mú bódà tí ó dà dára lò. so wọ́n wá kí tọ́ bá tọ́ bá rí bódà búlù lára rẹ̀ tó a jẹ́ pé ó lè bá lò ẹ wàá fi bóun ó sèrè fa lẹ́yìn tó bá yẹ kó kóòtù náà parí. bẹ́ẹ̀ ni eléyìí ò burú lórí irun náà. bẹ́ẹ̀ lórí irun. bẹ́ẹ̀ تقول يجوز في الأدنى ما لا يجوز في الأعلى نعم في سجود التلاوة سال التلاء الهلوى بين تقول كيف الصلاة كيف تكبير لبرر كيف تسليم لبارير كيف تكبير بابرر تسليم لبارير نعم Wàlíkùn sọ. Wàlíkùn sọ. pé bàdí àti kọ̀bìlì ọ̀wọ́nù ọ̀ràn yẹn sótún wọnú nábìlà náà bẹ́ẹ̀ ni àyàfi láwọn àyè kan àwọn kankan wà pẹ́pẹ́ àyè gbá yẹn púpọ̀ nínú nábìlà yàtọ̀ sọ́ràn yẹn tó di ìtúrẹ́ lómi ti sọ pé yajuzu fi nafilati ma la yajuzu fi fariida àwọn kan wà tó tọ́nu náfìlà tí ò tọ́nu ọ̀ràn bí kíkẹ́ kí ó sókè nìyí lọ́sàn ẹ̀yìn náfìlà kí ó sókè ẹ̀yìn ti bàdí kankan náfìlà lẹ́ǹkì bí kíkẹ́ kí ó jẹ́jẹ́ nínú náfìlà lóru ẹ̀yìn ti kọ̀bìlì kankan torí gbogbo ẹ̀ lọ́tọ́nu náfìlà bákan náà nínú náfìlà alásán lẹ́kẹ́ ẹ̀kẹ́ súrà lẹ́yìn rẹ̀ òbúrú ẹ sálámà ẹ dín kankan kù nù sọ àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ àmọ́ àwọn kankan tuntun wà tuntun kìtẹ ẹ bá gbàgbé rẹ nínú náfìlà náà ẹ ti kọbìlì tàbí báyìí bí ní sẹ́ńkìrún tarawih rákà méjì méjì méjì lẹ́ ń sálámà méjì méjì lẹ́ ń sálámà ẹ wá gbàgbé dìde ẹ lọ sí rákà kẹta subhanallah ẹ ní sọ pé wọ́n ti dìde o ẹ máa bá àrùn lọ ẹ lọ tẹ̀lé lè máa mú ẹ̀yọ́ kan bẹ́ẹ̀ àbí tí lè má mú ọba wá mọ́ tẹ̀rí nǹkan mẹ́rin lè má mú ti lọ rákà kẹta kọ̀ wá wá subhanallah bàbá yẹn dáhùn. ẹ ò ṣe sùúrù tó yé ẹ ṣe sùúrù ẹ gbọ́dọ̀ jíjẹ ẹ gbọ́dọ̀ jíjẹ torí pé lóye rákà méjì méjì lẹ̀ fi nígbà tó bá parí etí ọ parí kó sálámù kẹyìn ọ̀sálámù lọ́mọ. àmọ́ gbọ́ subhanallah lọ́pàá tó bá ti padà yóò sàtà yóò sàlámà tó bá sàlámà yóò borí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lórí kó ti fi kún látàrí gbàgbé kàkà méjì méjì lọ fẹ́ máa kí ṣùgbọ́n gbàgbé irú ẹ̀ ń ṣẹlẹ̀ púpọ̀ nù sàrà wí. so nà. lábẹ́ ìbéèrè yìí tó bá yẹ pé bí a ọ̀rọ̀ ló ti tẹ̀lé ni ìwọ ọ̀ràn yẹn ni tó bá jẹ́ pé rákà mẹ́ta ìnìyàn bíi mọ́rì. ó ṣẹlẹ̀ ah ah, wà ní rákà ìgbẹ̀yìn tí ìmáàmù wa tún dìde. àà ọ̀ tó bá jẹ́ rákà àti ìgbẹ̀yìn ẹ̀ ní tẹ̀lé tẹ́ ẹ bá máa máa tẹ̀lé sẹ́ǹsì mọ̀ pé òun ti pé ẹni tó bá ti lè dìde pẹ̀lú ẹ̀rùn rẹ̀ bàjẹ́. ẹni tí ń ṣe iyèméjì irun rẹ̀ ọ̀bàjẹ́ ẹni tó gbàgbé irun rẹ̀ ọ̀bàjẹ́ ẹni tó mọ̀ pé òun ti pé àfikún ni bàbá yìí ṣe irun rẹ̀ bàjẹ́. máa ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ lè ṣe. torí pé ní orúkọ fásitì ní káfíà ó tó ìyẹn ni pé nínú ìrún náà fi là. wọn náà ṣe kó lè yàn ké náà. Bíkìn. Àgbẹ̀tẹ̀ gbogbo ẹ̀ máyà kan máyà méjì kẹ́lẹ́mà kan kẹ́lẹ́mà méjì fún oníṣẹ́ sóní ṣe bàbí oníṣẹ́ kọ́. Ọ̀bá màmá ti mú gbàdí kọ̀ọ̀kì yẹn wà fún ìgbàgbé yìí ànábì sí i máa máa máa gbóhùn sókè láwọn abòyìn eléyìí kò sí tàn án àmọ́ téèyàn máa máa ṣe kò sí gbàdí kò sí kọ̀ọ̀kì fún ó lè ba àrùn jẹ ó sì ó sì lè má ba àrùn jẹ náà. èèyàn tẹ̀lé orúkọ ni lè mọ́ mí yẹn. Rákà kan lèèyàn bá àyàn ó dìde kíkan mọ́. Àwọn ń bá a lọ. Èdè lọ. eré náà. Rárá o, èèyàn kọ̀ọ̀kan dáhùn eléyìí ó wà tó bẹ̀rẹ̀. O lè yá ní àpadà lórí irun pé lóhùrù. dípò áfírí mo fẹ́ kí àníyàn tó rùn ọ̀dà ọ̀dà ní ìtọ́jú á di áfírí àwọn ìyẹn ti rí mi ó tún ìyẹn bẹ̀rẹ̀. tí èèyàn lè kí ẹ ní kí sí àlẹ́ kí mẹ́ta tí àfẹ́ tí ẹ̀fẹ́ akí mẹ́ta pàtó tí èèyàn máa ṣe tí ìbá kí méjì àkọ́kọ́ ẹ máa wọn kọ̀ fún anú súnà láti kí wítìrì wa gẹ́gẹ́ bíi sọlá sẹlẹ magre abọlọ kí mi magre bàbá ti kí méjì wà tó dìde lẹ́ẹ̀kan náà àtàyà kán sálámà sálámà kan tí wọn mí ni pé sálámà méjì ti parí ẹni tó ti kó sálámà rẹ. pẹ̀lú ọ̀dọ́ pé bàbá ń kírun bóyá wà lẹ́kọ́ la àti pípé ìnìkan fẹ́ kírun sí wọ́n dàbí ọ̀ pé ìnìkan fẹ́ kírun. onídìí kan sọ pé mi nìkan fẹ́ kírun. pé. pé fẹ́ kírun wọn tọ̀ àmì nìkan mo fẹ́ kọ̀ kó síbi tọ́lọ̀ sí nìkan rí bẹ́ẹ̀. òṣùwọ́n tó máa ń rúbi lójú bẹ̀ ni pé yọmí kan lè wá. á sọ náà la fi sọ pé ibẹ̀ yẹn èyí tí ọkàn ti wá ok tó bá yẹ kó wà nìkan ló ń kì í tẹ́nìkan bá wá jọ̀ìn rẹ̀ òbúrú kọ́ máa tẹ̀lé ọ lọ òtútù lè má mú un kẹ́ẹ́ bá nàbí sọ̀rọ̀ àti làbí ṣe tìbínú Abbas tó wá tó wá jọ̀ìn ànábì láì jẹ́ kó ti jọ̀ìn rẹ̀ láti bẹ̀rẹ̀ ànábì ò sì ní kọ́ máa lọ ṣùgbọ́n èyí tí a sọ pé nìsín tó bá gbé wọ báraka kan lẹ́yìn lè máa mú òkú mẹ́ta ẹnìkan wá ṣẹ̀ṣẹ̀ wọ mọ́ṣáláṣí nígbà tí wọ́n ń san mẹ́ta yẹn lọ́wọ́ àtúndọ̀ ẹ̀rẹ̀ ẹ̀wọ̀n kẹrù ẹ̀ máa ń ṣẹlẹ̀ tó eléyìí ló ti jẹ́ pé ìtọ́kẹ̀lá abalẹ̀ fún mi fún gbà kọ́ máa lọ sí ọ torí pé ibẹ̀ yẹn ṣẹ́kù ní báyìí wọ́n fi máa wọ́ àwọn sọ pé olè tó yá níyàn padà kó ti di lè má mú bẹ́ẹ̀ náà ìmáàmù ni ọ́fíìsì lè máàmù ni ṣùgbọ́n ó dènà díẹ̀ ṣùgbọ́n táwọn sọ ni pé wọ́n ní lórí wọn tí wọ́n bá yí irú àníyàn bẹ́ẹ̀ padà kò burú gẹ́gẹ́ bí ẹni tí lè máàmù pàtíwájú náà tí ò ti jẹ́ lè máàmù tẹ́lẹ̀ tí wọ́n á dà ní ẹ̀fọ́ mo ti lè máàmù ni pọ̀tẹ́lẹ̀yìn yàtọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé túláàsì ló bí ìbọ̀tí wọ́n túláàsì ló lọ́wọ́ àmẹ́ni alùpùpù kìtẹ́ dání. rẹ̀ àbíkẹ́. àbíkẹ́ subhanallah torí gbogbo tó bá ti nínú rẹ̀ àná ìbíkẹ́ ti subhanallah subhanallah. bàbá mama filẹ̀ à ń bẹ̀ náà kọjá pé irun rẹ̀ bàjẹ́.

ó ti sùjúdù sáwù fún ẹdínmọ ẹsìn wọn tẹsí ṣeré o wọn tẹsí ṣeré o àwọn kí wọn ti ní tọba gbàgbé rẹ ó ti sùjúdù sáwù fún ìyẹn wọn afọ dábúdẹ mu pé òkè màá ti màá mọ pàtì lónìí à ń bẹ lọ kí wọn bàjẹ́ náà ó ti jẹ. obìnrin tó yẹ tó yẹ pé yọ sọ pé yọ yọ sọ pé bẹ́ẹ̀ tẹ yọ sọ pé yọ tẹnu so yẹn wá kọ́ lẹ̀. ọ̀kọ́ lẹ̀ ò sí ìfẹ́ mo ní fẹ́ ọ mo á kọ́ lẹ̀ ẹjọ́ ọba ti fẹ́ lọ́ọ̀lì kọ́ lẹ̀. bẹ́ẹ̀ni ìwọ kò tí ì wọnú ilé yẹn káwọn bá bá sọ ìdajì bàtà bá ti sọ ètò fún tẹ́lẹ̀. ọmọ abẹ́bẹ̀ rẹ̀ pé tí ó ṣeé ṣe bí alátara bóyá kọ̀ǹdíṣọ̀ tó bá yọ kíyàn san owó ìyàn bóyá. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó burú mọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní kọ́ lọ jáde náà báyìí. tó bá ti ní bí àyè pé èyí tó níbo ni ooru tóun bá ti wọ̀ ní. akókò ọ̀sán ah, eléyìí mo rò pé yàtọ̀ tó òru nínú Islam lọ́dọ̀ gbogbo èèyàn láyé tóun bá ti wọ̀ lòru bẹ́ẹ̀ subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.